fi come. so ìwọ lè good morning bad morning ni fọlárin bad morning ló máa jẹ́ fún for the rest of your miserable days. bó dẹ̀ ṣe máa rí fún ẹ̀hún ló sọ yẹn àárọ̀ máa korò fún ẹni ọ̀sán máa di nira fún ẹni alẹ́ ò ní rọgbà fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ ni kò jábọ́ máa jẹ́ kó mọ̀ pé kékeré la gbẹ́rẹ́ kéré kò ń ṣe mímì fàdíyẹ. ó ó mà láyà o lẹ́nu tiẹ̀ sí èmi. bẹ́ẹ̀ ni jẹ́ kí n wọ̀n ẹ ní ilé ayé ẹ mark my words ní ilé ayé ẹ the miserable one tó ti lò sẹ́yìn àti unfulfilled one tó ń look forward to lọ́jọ́ iwájú máa ever bá try rubbish him. have I made myself clear má bá try rubbish him. mọ́ irú ẹ lẹ́nu tiẹ̀ sí èmi. tí ẹja àrùn ẹ bá gbé dé mi tó gbé ìǹṣí mi tó mi àkùrọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó gbé òjìji mì nísàlẹ̀ odò ó máa jẹ̀bi gbẹ̀yìn ni. shut up when i'm talking you don't talk you listen má jẹ́ kó mọ̀ má jẹ́ kó yí ẹ pé eyín tó ń wò yìí ó mú ju abẹ́lẹ̀ ẹran tó yí òun ń pè ní àmọ́. gbogbo fìlẹ́ńgẹ́fìlẹ́ńgẹ́ àkàrà ẹ kò ṣẹ̀yìn ẹ̀wà mi. what nonsense jà kúrò lórí fóònù fún mi. ìwọ náà jà lórí fóònù eléré ọmọ o eléré ọmọ. Hmm. eléré ọmọ o eléré ọmọ. Ah, ọ̀rọ̀ àgbọ́dọ̀ wé ọ̀rọ̀ àgbọ́dọ̀ sọ o ibi tájà sí là ò mọ̀ kọ́lọ́ máa jẹ àṣà àgbákò wọn ni àwọn ọmọ tí ń kọ́ ni sí yọ̀yọ̀. jọ kí ni problem ẹ. wọ́n ní rubbish wo ló bá mi ṣe yẹn. jọ kí ni problem ẹ. Are you crazy? Èmi ni na ó yá ṣe fẹnu ẹ. I'm standing right in front of you. Ṣe fẹnu ẹ na. Ìgbà okúrò ǹgà ń sìn, okúrò ǹgà. Ó lọ mọ̀ pé ìgbéraga ni ìgbéra sọ́lẹ̀. Èwo wà ní akọ́gà rẹ̀ tó ń gà kẹ̀, ó ń gà kẹ̀, ó ń ṣe kíní. Jọ́kí lọ ní. Are you crazy? Are you, are you, are you, are you crazy? Tọ́láwọ̀ mo gbá etí mi. Màá tún dọ̀bù slap ẹ̀. Màá dọ̀bù slap ẹ̀. Màá lọ sọ ah! What nonsense wà ló ṣerú ẹ̀ mọ̀. ó yà aṣọ mi. ìwọ gbé ọwọ́ tí ó gbá ìdí ah, tèmi. ó yà aṣọ mi. tó o bá sọ́ra máa ṣe. ìwọ yà á. kí ló fẹ́ ṣe. ọmọdé yà mí aṣọ ah, eléyìí. ó gbé èmi létí. eléyìí. èmi ló fẹ́ wà bàbá. it's okay sister. oh no sir. sorry sister it's okay. daniel. ẹ eh, ẹ the maturity. ṣé gbalẹ̀ wà náà. ó yà aṣọ mi. àti o kí ló fi rẹ̀ pẹ̀ lọ kí ló fi rẹ̀ ṣẹ́ náà. for God's sake please for God's sake. wà á náà ṣe irú ẹ̀ wọ̀. majority ìtàlẹ̀ wà náà. ẹnu ẹ̀ lájọ wà lẹ́yìn. ọ̀ọ́ ẹlẹ́jẹ̀ kó máa lẹ́nu náà ẹlẹ́jẹ̀ kó máa lẹ́nu náà. please I'm begging you please. wọ́n kékeré lórí yẹn ẹnu ẹ̀ lájọ wà. ọkọ sí yàrá ìjà ẹ̀ máa ṣe ọkọ sí yàrá ìjà ẹ̀ máa ṣe yàrá ìjà ẹ̀ máa ṣe ọkọ sí yàrá ẹ̀ máa ṣe kí ló fẹ́ ṣe. cut to prove maturity please it's okay please sorry it's okay it's okay please. it's okay Okay. Okay. Okay. Okay. Okay. ibi tó máa já sí ta ló lè tú. farabalẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ tó ń mi lókè tó bá ń jábọ́. bẹ́ẹ̀ wá jí ni o bẹ́wà tí ló fẹ́ sọ èmi èmi di di di di oní o bẹ́wà tí ni o. Bẹ́wàjì ló sọ ẹ́ lóní òwò báyìí kí ló dé kí lẹ fà pọ̀ ṣé ẹgbọ́n ṣé ẹ yín mọ́ ni ẹ má gbà mí ṣé adìẹ fẹ́ máa jẹ fún ara wọn ni. mo wá sáà lọ́tọ̀ bọ́ ni ẹ wá ọkùn tó yí kí ẹ fi so dìgbò lúgi ọmọ tẹ bí ẹ kẹ fi so mọ́lẹ̀ gidigidi bí bẹ́ẹ̀ kọ́ ẹ máa wá tì ẹ máa fi ojú sunkún ẹ ẹ sọ fún Bẹ́wàjì o ẹ̀yìn tábùkẹ́ fi pọ̀ ike wọlé òun náà ló máa fi pọ̀ jalè èmi tọ́lá rẹ̀ mo sọ bẹ́ẹ̀. tọ́lá rẹ̀ wá tọ́lá rẹ̀. ẹ gbà mí ẹ dúró ọ̀rọ̀ tọwọ́ dé ìsọ. ẹ ok kí ló lè máa bára wọn fà tó máa le tó yìí ẹ ẹ ẹ. tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ wá lórí ìlérí tọmọdé ilé lọ ẹ ṣé ayé gbọ́ ọ̀rọ̀ tọmọdé ìsọ ṣọ́ọ̀rọ̀ ni ó ti pọ̀ jù ẹ ìtìjú ni ò lára ẹ̀yin méjèèjì ló jẹ́ máa lọ sódì títí ẹ̀ jà tó tó gbé pé tún wá ẹ̀ ń fara yín lásọjà ẹ̀yin ọmọ onílé ọlọ́nà ṣé ó yẹ kó rí ni. wo dadi kò ń ṣe fault mi ah, tọ́lá ọ̀rẹ́ ni now i mean kí tọ́lá ọ̀rẹ́ kó máa fi mí pe igi wọ́n dẹ̀ ní tí èèrà bá fi ni pe igi èèyàn máa fi ọwọ́ ra dànù ni tọ́lá ọ̀rẹ́ gbẹ́ èmi ní etí ní public láàárín èrò ah Oh kúrú màá bá ga màá fi lògbòlògbò màá fi ilé ayé su. come on stop it ah, ah. ó dẹ̀ tèkè ẹ̀yìn sí i Bẹ́wàjí kí ló dé náà ọmọ wa lẹ́yìn méjèèjì ẹ dẹ̀ ń sọ̀rọ̀ òdì síra yín àti pàápàá orí dádì lórí dúró orí èmi náà lórí dúró ó wá ń lérí òun lérí òun lérí ṣé òrí aláìsí wípé ọ̀rọ̀ tó ń sọ yìí ó ti wà too expensive jù ni kí ló dé gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín mo máa ń jẹ́ kó yé yín wípé ọ̀rọ̀ ló lágbára láyé yìí. Ah! ó jẹ́ ọmọ akọ́jú ṣe ah! inú mi bí ẹwà jì because mi rí sí nǹkan tí ẹ̀tọ́ láàrin fún ma lọ gbá ní títì náà wọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ máa jà má ṣe sùúrù ni o ṣe sùúrù ẹ má jẹ́ kí ẹnìkan yé sí láàrin o mo ò kiri tó ń wò yẹn tí ò bá lanu aláǹgbá ò ní wọ́n bẹ́ẹ̀ o bàdẹ́ mi sọ pé tí ọlá ọ̀rẹ́ náà bá dé màá mi sọ pé pé méjèèjì á dìtọ̀ sọ. ẹ ẹ ẹ ẹ jọ. i'm sorry daddy ẹ má bínú sá ẹ lè pè wá pọ̀ kí tọ́lá rẹ̀ ṣe ayé ẹ̀ lọ́tọ̀ kémi ṣe ayé tèmi lọ́tọ̀ kàkà kíkì ni ń ṣe akápò ẹkùn kó ní kálukú ṣọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹ ẹ jẹ́wàdì ìṣèjú ló máa tún sọ̀rọ̀ yẹn ṣé orí ẹ pé ah, èmi nù ọdẹ ẹ méjèèjì ah, ah, ṣé màá bá ń sọ̀rọ̀ tì ní. wo wo wo ẹ lọ máa ìfúnṣe ara yín o màá dẹ̀ mi sọ yìí pé ìgbà tí inú ẹ méjèèjì bá rọ̀ mi máa bẹ́ẹ̀ mi tún máa pèsè ọ̀kalẹ̀ ẹ ní máa sọ̀rọ̀ ọ̀gẹ́ kan bá sọ̀rọ̀ dáadáa. ọlọ́pàá tẹ̀ bá wa bọ́ èṣù láàrin wọn ẹ wo ẹ wo bí dáadáa tó bá jẹ́ ọkùnrin kan ló wà láàrin yín tó ń yé sí i tó fẹ́ dàárín yín rú ọlọ́run bá mi lè jìnnà lọ́sọ̀rọ̀ ọlọ́run lè jìnnà ó máa lè jìnnà pátápátá pátápátá tí ò ní dúró sàkánì yín mọ́ torí lè fẹ́ lè jù. mi ìlú eléyìí o akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni o dé kàìsí o dé kàìsí o. ẹ̀wọ̀n ìyá ayélujára ló jẹ́ fún mi nígbà tí tọ́lé ọ̀rẹ́ wọnú ilé ìwà tí gbogbo aṣọ ẹ ti ya tó ní bẹ́wàjì ló jáwọ́ sí gbogbo. Hmm. jẹ́ má gbére lẹ́mìí gbóná onílé ní lọ́wọ́ àlejò dí ẹrú lọ́rọ̀ àwọn ọmọ méjèèjì wá ìtìtọ́lá ọ̀rẹ́ náà tó fọ́n bẹ́wà jí létí láì kì í ṣe ọmọ orí ìrìn because èmi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ táwọn méjèèjì máa bọ́ lẹ́nu mọ́tò tó máa bára wọn jà torí kíni. Hmm. ṣé orí bíbẹ́ òun lòògùn orí fífọ́ ni nígbà tí ọmọ yẹn wá bíbá yìí mo mọ̀ pé inú ti bí ọmọ yẹn tẹ́ bá gbá ọ̀rọ̀ kàpìtìkàpìtì tó ń sọ mo dẹ̀ mọ̀ pé bẹ́wàjì òun ló dánú bí tó fi ń sọ àdúrà àwọn tó sọ yẹn ni àmọ́ kí ni tó fàjà wọn kankan torí àwọn méjèèjì wọn á béèrè wọn ò rẹ́jọ́ rò. wọn sọ kankan fáwa náà bàbá ẹ béèrè lọ́wọ́ ẹ tí o bàbá ẹ béèrè lọ́wọ́ ẹ tí kò ní kankan sọ o àmọ́ bàbá ẹ wàá sọ̀rọ̀ èmi wá dẹ̀ sọ wọn pé kò lè jẹ́rú kò lè jọ́rọ̀ yẹn o àbí ṣáà wá dẹ̀ sọ pé àwọn méjèèjì wá jọ ń fẹ́ ọkọ̀ kan náà. tó bá jẹ́ yẹn kò sí ní tí ò lè ṣẹlẹ̀ ṣe bí èèyàn ni wọ́n àbí ó dáa kí ló dé tá à ń béèrè ọ̀rọ̀ tí wọ́n rí ẹjọ́ kankan rò fún wa pé nǹkan báyìí ni pàtó ń tó fàjà láàrin àwọn. lọ́wọ́ sí ẹ̀ní jẹ́ orí bẹ́ẹ̀ àmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ irú ọkùnrin aláyé bàjẹ́ náà tó lóun fẹ́ wọnú ayé àwọn ọmọdé òun fẹ́ dà ní wọn ọlọ́run àbá wa darí àtọ̀nù ẹ̀rù ọlọ́run àbá wa lè dànù sígbó. dáàdì wọn náà ti lóun máa pe wọn pé àwọn àbá wọn yanjú ẹ̀ náà bá wọn yanjú á bá wọn dá sí ọlọ́run adé fún wa ṣe ọlọ́run àbá wa yanjú ọlọ́run àbá wa bẹ́ ṣùgbé láàrin wọn torí eléyìí ó le jù èmi ò tẹ̀ nínú disgrace tó tó láyé níta gbangba ẹ fọ́ọ̀rọ̀ ẹni létí fáṣọ ẹni yá. tó dẹ̀ lérí síra wọn. ọ̀la torí àwọn àgbà mọ́nímọ́ní àwọn àgbà mọ̀yànmọ́yàn wọ́n ní tá a bá tó ní bá gbé ó yẹ ká tó bá sọ̀rọ̀ kò yẹ kí n lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí kò yẹ kí n lè gbọ́rọ̀ tí lẹ́nu ẹ̀ náà. ah, ah. but sọmi ṣomọ kò ń ṣe mi ṣá mo yín sọ̀rọ̀ yẹn òun ṣẹ́ mi okùn lọ̀rọ̀ yìí má dà sí fílẹ̀ òun fà èmi náà ń fà ẹni tó bá ta lọ́wọ́ ló máa jù sílẹ̀ máa jẹ́ kí ọmọ yẹn mọ̀ pé gbogbo ọ̀nà ni ọdẹ apààyàn ló fi ju ọdẹ apẹ̀rin lọ. nígbà tí òun bá bẹ́wà jí tó jẹ́ pé ẹjọ́ dàgbà láti kékeré ọ̀rẹ́ ni yín tó ń bá jà pé òun ní parí ẹ̀ mọ́ tó tó bá jẹ́ mi ni ò bájà báyìí kí n fa lẹ̀ kí n gbọ̀run lọ nìyẹn o. wo sọ mi lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ìtàkùn tó ní kájà náà kò má gòkè òun àti eré wọn jọ ń lọ ni ẹni tẹ́mi àti ẹjọ́ ń fa ayì tí ó bá kọ̀ tí ó bá so agbẹjẹmọwọ́ ó máa fa lẹ̀ ó máa gbọ̀nà ọ̀run lọ ni. tọ́lá ọ̀rẹ́ tọ́lá ọ̀rẹ́ bẹ́wà jimá ni kí ló le tó yìí. but what is it now what is it èmi ni mo introduce ọmọ ìsìn ẹ̀ náà ṣó mọ́ rí tẹ́lẹ̀ ni if i recall correctly true mi ló ṣe mọ́ náà ẹ wá ní tomi òkun tiẹ̀ tó lójú òṣù ó máa rọ àbí kò ní rọ ṣé omi òkun fi tòjò ṣe tẹ́lẹ̀ ni be very careful be very very careful má sọ̀rọ̀ yìí mọ́ o tí o bá fẹ́ kó affect relationship èmi àti ẹ̀ what's the problem what nonsense Let the girl alone please ṣọfẹ́ náà mi fún un. ṣe o understand nǹkan tó ń sọ yìí. please abeg there is something else you wan say. hello um, Bẹ́wàjì o ti ṣe nǹkan tó ń ṣe yẹn kan alright uh, reason tí mo ṣe pè tẹ́lẹ̀ ni pé mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àṣàdé lè máa what is really going on between the both of you. ewúrẹ́ tí ò fojú rẹ̀ wo tọ́lá rẹ̀ alápàtà tọ́lá rẹ̀ náà kò fojú rẹ̀ wo ewúrẹ́ tiẹ̀ lórí ìṣó kí ló ń ṣẹlẹ̀. explain nǹkan tó ṣẹlẹ̀ fèmí gangan tí àbàtà tiwa bá ta kété bíi bá àbódò ti tàn sí táwọn èèyàn ní máa fojú burúkú wò wá ni wọn ò dẹ̀ nímọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ for instance nsìn àwọn parent ẹ̀yin méjèèjì nsìn wọ́n ti rí mi bí aláìda wọ́n rò pé mi mo dájà ìsílẹ̀ láàrin ẹ̀yin méjèèjì kí dẹ̀ ń ṣe mi èmi kan tí mò ń sọ̀rọ̀ mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín what really happened. I want you girls to please settle anything tó bá wà láàrin yín amicably ṣe ti gbọ́ ẹ jẹ́ kó gun mi ẹ jẹ́ kó gun sinmi kó létò yìí nà án. táwa bá wa ń bá yín sọ tẹ́lẹ̀ ní tí everybody ń pè yín tó ń bẹ̀ yín tẹ́lẹ̀ nígbà tẹ́ ń sọ pé ibi pẹlẹbẹ ni abẹ̀bẹ̀ yín máa fi lélẹ̀ lọ́nà ìgbà ìgbà a máa pa yín tì ní àdèmí máa wò yín hàn. kí ló lè tó yẹn n tó kọ́ wọn they can't tell it to anybody wọ́n kàn jàjà wọ́n kàn jàjà bíi bíi nuisance ah, àwọn náà mọ̀. ẹ̀yin ọ̀rẹ́ ibi tó yẹ kí n bá ti bá ọgbọ́n tí òun bá àgọ́. ó máa ń dùn mí gan ṣé ọ̀hún epo ni àbí àìrówó rà tó fi jẹ́ pé tẹ̀m̀bẹ́ bàjẹ́ àbí kílẹ̀ ń pòókò ẹni tọ́lá rẹ̀ lọ yàn láàyò I still can't figure it out kí ló ṣẹlẹ̀ wetin happen. <laughs> ṣòre kò kún ṣẹ̀bi ọmọ yìí ṣebí mi mo ra òun lẹ̀ tí mo káṣọ sí lọ́rùn tí mo ní kó máa yan fanda kiri ìjàpá wa wọṣọ tán ó wá ṣàpá gàgàgà àsìkò ti tó báyìí èmi ti ṣetán láti bọ́ṣọ yẹn lọ́rùn àwọn tí bàá ṣe bọ́ lẹ́rọ̀ èmi tọ́lá rẹ̀ máa fomi gbóná bọ̀ òun àti ta òun àbáláàrẹ̀. that would be nice much more better ẹ jọ bẹ́ẹ̀ wá àbí kí ń pè gẹ́ẹ̀ má ó jọrọ lójú tó jẹ́ wípé òun náà feel like pé òun belong but who is she ta ni anyway tí màá ṣe pé wọ́n lóní ká ní sùúrù ká má ṣe lè ká má ṣe tán sílẹ̀ kó tú wa lẹ̀ ká bá fáńgẹ̀ ẹ̀ jẹ kán jẹ ojú ẹ̀ fún gbòòrò kó dẹ̀ mọ bó ṣe ń lọ abeg. <laughs> ọ̀rẹ́ mi fáìtà. ṣe rí ìta bá ti ń sọ̀rọ̀ lọ síwájú ẹ jẹ́ ká tún máa rò lọ sẹ́yìn a bá ahun pẹ̀lú ìran díẹ̀ ni o a jẹ́ àti ọ̀rẹ́ nídìí ọ̀rẹ́ ṣíṣe ni torí pé ọ̀rẹ́ àti kékeré làwọn méjèèjì ọ̀sán kan àtòru kan la story. ah no no no no má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn it's not even about that okay ká tẹ̀ wá fáwọn méjèèjì sílẹ̀ àwọn parents wọn family friends ni wọn ṣé tí àwọn parents wọn bá fẹ́ wá bá wọn parí ìjà ṣọ́ máa pè wá sáàárín wọn ni of course not wọn ò ní pè wá síbẹ̀ náà ẹ ẹ ẹ ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín ẹ fà wọn méjèèjì sílẹ̀ ìjà tí àwọn parents wọn bá ti lè bá wọn parí ẹ̀ tó bá yà wọn fún ara wọn pera wọn jókòó wọn bára wọn sọ̀tọ̀ ọ̀rọ̀. wọn ò lè parí kankan wọn ò tiẹ̀ nídìí àti parí ilé tírélà ló bá wọn fà train ti bá wà àárín wọn in fact wọn ṣe bẹ̀rẹ̀ ní seasonal film kò ṣe parí. ẹ ní parí kò yẹ kí inú yín máa dùn sí. can we talk about something else. we can't say anything else. let's talk about it. ìyá ló bá sí ìlú àwọn ìrírí bá kùnà ìwọ lè yọ ah, ah. rẹ jáde jẹ méjì bọ. ẹ̀yin ẹlẹ́rẹ̀ wájú ilé o. ẹ lè kú. ẹlẹ́rẹ̀ ọmọ ọgbẹ́ sàlùmí sàlùmọ́. ẹgbẹ́jà ẹsẹ̀ ikú ẹ̀sùn ẹja ẹgbẹ̀rún ọ̀wọ́ káyọ̀ lọ́mọ ránṣẹ́. ẹlẹ́rẹ̀ ń bọ̀ o. ẹ fọmọ yín mọ́ra. a kú ìpàdé òní o inú mi ò dùn rárá Bẹ́wàjí Tọ́lá ọ̀rẹ́ mo sọ fún ẹ̀yin méjèèjì ní ìpàdé tí ó kọjá wípé kẹ́yin méjèèjì bá ara yín sọ̀rọ̀ wípé ẹ̀yin méjèèjì ló yẹ fún ipò igbákejì mo sì wí fún yín pé kẹ́ ẹ lọ bá ara yín sọ̀rọ̀ kí ẹ fa ẹnìkan sílẹ̀ nínú ẹ̀yin méjèèjì ó dáa o kálẹ̀ ẹ̀yin méjèèjì ti wá gbàkalẹ̀. èmi ni èmi ni yóò tọ́ sí náà. Ah, ah. ohun tí ẹ̀yin méjèèjì sọ nínú ìpàdé tí ó kọjá nìyí òun la ṣe fún yín láyè pé kẹ́ ẹ lọ rò ó dáadáa kẹ́yìn méjèèjì jọ fi orí lórí kẹ́ ẹ yọ ẹ jọ sílẹ̀ nínú ẹ méjèèjì. Ah, ah. ẹ̀yin náà wò ó gbogbo àyè ọmọ ẹgbẹ́ ló ti ṣòfò yìí kí lẹ́ni ṣe sí igbákejì ẹgbẹ́ tẹ́lẹ̀ àmọ́ ah, tó ṣe tí òun bá fẹ́ fẹ́ mọ́. olórí èmi mà ní mọ̀ràn. ìwọ ti tọ́ mi ò fẹ́ gbọ́ kankan inú yín bí mi ọ̀rọ̀ yín kan mi lóminú ohun tí ẹ lè ṣe tí ẹ fi lè mú inú mi dùn ni wípé ẹ̀yin méjèèjì ẹ lọ sí inú ayé ẹ lọ kó àwọn ọmọ wá fún mi ẹ wá kó àwọn ọmọ wá sí inú ẹgbẹ́ yìí ẹ wo màá fún ẹ̀yin méjèèjì dí ẹ̀yìn ìpàdé mẹ́ta lẹ́yìn ìpàdé mẹ́ta ẹni tí èrò rẹ̀ bá ti pọ̀jù nínú ẹ̀yin méjèèjì òun yóò jẹ igbákejì ṣé gbọ́. eléèrè wájú ilé o. ẹgbẹ́ kú. eléèrè ẹ̀yìnkùlé ilé o. ẹgbẹ́ ìjà ẹ̀sán ẹ̀kú ẹ̀sùn ẹja ẹ̀sùn àwọn ọ̀wọ́ kẹ̀rì rọmọrán pẹ̀lú báwájú. kí ló dé. no no no no mi ò torí ọ̀rọ̀ ọjà pé ẹ o. jọ kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ. ó ṣètò jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ. mo fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ jù mo fẹ́ mú igbákejì olórí yìí sílẹ̀ fún un jẹ́ kí n jẹ́ ẹ̀ ó mọ pé dídà ló dà tó mọ kì í ṣe ilé ọmọ ọ̀rọ̀ tí mo sọ yìí ó yí iye jù bẹ́ẹ̀ lọ mo wá fi ọ̀làjú jẹ ọ̀làjú láàrin àwọn méjèèjì mo fi bẹ̀ẹ́ ní wákàtí jẹ́ ń jẹ́ bòyí ni. ó di àdáni má fi ṣọkọ ìwọ náà mọ̀ pé lórí ọ̀rọ̀ igbákejì olórí èmi ló tọ́ sí ah, time is precious má fi àkókò ẹ̀ ṣòfò torí kò dúró de ẹnikẹ́ni mi ò lè wá kúkan ò lè ju ilé bàbá ẹ̀ èmi ni oyè yẹn tọ́ sí so má mú ẹnu lọ sí ọ̀rọ̀ yẹn mọ́. ìwádìí ah, fi gbogbo yẹn lẹ̀ agbórí èsì lòún jẹ lọ́bẹ̀ yẹn. <laughs> tọ́lá rẹ̀ téèyàn bá ju abẹ́bẹ́ sókè nípa ẹ̀bà ibi pẹlẹbẹ ló máa fi múlẹ̀ time is precious mú ẹnu kúrò mú ọ̀rọ̀ torí kò sọ̀rọ̀ ń mọ́ èsì tó fẹ́ fún mi ni pé kò sọ̀rọ̀ mi. èmi náà wá jẹ́ kó yí e. gbogbo ẹ̀ lùlù ní kàkà kóun má dùn mí tápá ti san òun máa lọ sí. kóde. eléré ọmọ òun eléré. tá ò mọ̀. bọ́lọ́hún máa jẹ àṣà àgbákò wọn ni àwọn ọmọ tí ń kọ́ ni sí yọ̀yọ̀ àwọn ọmọ tí ń já òbí kulẹ̀ ọ̀hún. ṣe kọ́lọ́ máa jà ṣàgbákò wọn ni. kó wá nu ẹgbẹ́ ńkọ́. níbi tí gbìyànjú mi dé mo rẹ́nìkan mú wa. orúkọ tèmi ni ẹwà wù mí tọ́lá rẹ̀ ló mú mi wá ipe ẹgbẹ́ ìdùnnà kí n wá darapọ̀. Hmm. ó dáa bẹ́wàjì àwọn tí o kó wọnú ẹgbẹ́ ńkọ́. àwọn mẹ́ta lèmi kó wá. Hey! orúkọ tèmi ni ọmọtókẹ́ bẹ́wàjì lóròyìn ẹgbẹ́ ẹ̀ fún mi òun lèmi náà ṣe wá darapọ̀ mọ́ yín adéjọkẹ́ lórúkọ mi bẹ́wàjì náà ló mèmí náà wá ṣe kẹ́mi lórúkọ mi bẹ́wàjì ló mèmí náà wá sí. Ah, ṣé rí i pé inú gbogbo wa ń dùn látàrí iṣẹ́ takuntakun tí bẹ́wàjì ṣe ẹ̀kọ́ tí ń fojú mímu wọn díẹ̀díẹ̀ o bí ó tilẹ̀ jẹ́ wípé àsìkò tá a dá fún ẹ̀yin méjèèjì ò tí ì tó ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ gbóríyìn fún Bẹ́wàjí fún iṣẹ́ takuntakun tó ṣe. èrè iwájú lé èrè ẹ̀kúlé lé èrè jèrè lọ. my dear tapo ṣe orí ṣàkóso orí òbò àìrókò àti bọ́tẹ́ <laughs> ìfẹ́ favourite ní gbọ́dọ̀ rà wá fún mi. o ṣe o ṣe má jẹ ọ mi máa bínú kó kẹ́ ẹ̀. ká dúpẹ́ lọ́wọ́ ẹni rin ni tó mọ́jú ṣé bẹ́yàn ni òwò bíi tá a wà rárá. o ṣe má jẹ ọjọ́ rẹ. ẹ ẹ mọ̀ pé ẹni la fẹ́ rí kò sígbà tí yàn jí làárọ̀ tí ò pàdé yàn tí ò rí yàn kì that's right. <laughs> so ẹ àti olóòkú. ta gbọ́ very important. ẹ wò mo máa ń gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà tó máa sọ pé èṣù téèyàn ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ní ó sàn ju áńgẹ́lì téèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ uh-huh. òótọ́ ni kí ló téèyàn ò ṣe wá pa kí ti mọ́ra kẹsẹ́ tìjà tó wà láàrin èèyàn àti ìbẹ́wájì kẹ́fìtì ń dẹ̀ lọ bẹ́ẹ̀ àǹtí etí ń gbèṣù láàyè èṣù tẹ̀ ti ń ráyè láàrin èèyàn méjèèjì ṣé gbogbo òyìn tó ń bá yín dá síjà yẹn wọ́n fẹ́ fi yín ṣe yẹ̀yẹ́ ni because wọ́n like bẹ́ẹ̀ ṣe jọ ń bọ̀ láti ilẹ̀ tí wọ́n ráàrin yín ṣé yọ opportunity ló jẹ́ fún wọn bó ṣe rí pé ẹ̀ ń jà báyìí olúkálùkù bẹ̀rẹ̀ sí ní sòtì ó bẹ̀rẹ̀ sí ní sòtì ẹ má gbèsù láyè láàrin yín ẹ jọ àbí ṣé èèyàn kan wà tẹ́fẹ́ báyìí tẹ́fẹ́ dàbí àti bẹ́ẹ̀ wájú kò sí torí pé kò sí ẹni tó lè mọ́ pọ̀n bí ọlọ́mọ ẹ̀yin méjì ẹ ti jọ mọ owó ara yín láti ilẹ̀ ẹ jọ please kò yẹ kó yẹ pé ẹ̀yin lè máa máa jà nísìn everybody máa máa gbé mú wá ṣọ́rọ̀ náà nìyẹn. ò ṣe torí mo mọ̀ ìfẹ́ ló wà ń bẹ̀ tó fi bá mi dá sí àbí ó ṣe gan ni mo appreciate gan ni o mo dẹ̀ wá ṣèlérí fún ẹ pé máa ṣe àtúnṣe. I promise seriously o ṣe o ṣe gan mo appreciate ẹ o ṣe. tó bá ti jẹun yín tán kẹ pé mi lóye tètè padà ṣoṣo mọ́mì nìkan ló wà ń bẹ̀ mo pariwo mọ́mì ẹ pè mí o ṣe àmà pè má wọ̀rẹ́. ẹ wá jí. <laughs> ó dá Ah báwo ló ṣe mọ̀ pé mi ah, ah. yẹ sọ̀rọ̀ báyìí pé business mo ti ń ṣe láti God knows how long mi ṣe ní mọ̀ skin ẹni náà kò glow ó dẹ̀ yẹ kó ti glow jù báyìí lọ. mo dẹ̀ wá ń lo gbọ̀ngbà tí mo rí pé ó ń ṣe ara mi bákanbákan mo ṣe decide láti pa àti cream tí mo lò. ó sọ bẹ́ẹ̀ torí ká ló ń lò ní má ti mọ̀ lára ẹ̀ ah, ò rí bí skin ẹ̀ ṣe rí oh so àwọn fake cream yẹn ló wá lọ ń lò. Oh cream tí mo dẹ̀ pò fún ẹ yẹn cream tèmi fúnra mi máa ń lò ni òun mo ṣe fún ẹ i will not do any bad cream for you àbí eh, ba business mi jẹ́ nítorí pé mo fẹ́ pa owó kan no i mean see sórí cream yẹn tí o bá lò tó bá lò tán báyìí àwọn èèyàn á máa rush ẹ ni wọ́n á máa kó ẹ ẹ ni i'm telling you mi ò ṣeré náà awo skin tèmi bó ṣe rí náà tí mo fi lè ṣerú cream tèmi ń lò fún ara mi fún ẹ. Ah, ah mi ò fẹ́ bà business jẹ́ ni mo fẹ́ káwọn customer mi yìí máa wá sí kó máa pọ̀ sí mi ò ṣe business pé kó lè kùtà mo ṣe business kí kí máa make more profit ni kí dẹ̀ máa make more customers kó máa wà happy pé skin wọn glow ah torí àwọn cream fake fake wọn tẹ̀ lọ́ra àwọn ló ń bà skin ẹ̀ jẹ́ ń sìn torí ẹ̀ mo fi ṣe yẹn fún ẹ ah you need to change it wo bí skin ẹ̀ ṣe rí kó dáa because ká ló ń lò ah mi ò ṣeré o táwọn bá ń rọ̀ṣẹ̀ báyìí wàá rò bí in fact àwọn èèyàn á máa bí ẹ léèrè ni pé ṣé bíná bí ẹ sí ni àbá abroad àbí mixed race ni ẹ ni àbí nǹkan kan i'm telling you mi ò ṣeré bóyá máa ń bí mi léèrè náà ni ẹ náà so you need to change it. mo ṣe iṣẹ́ pé kò ní basket mi jẹ́ sọ. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ torí cream tí mò ń lò ń sìn sìn tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ ó ní máa lọ mú wá fún ẹ kó lè lo ah tó o bá lo cream yẹn tán. wo fóònù ẹ ó máa máa blow ni tó bá bẹ̀rẹ̀ sí ní gbóná báyìí wàá máa sọ pé pèmí padà wọ́n ń ronú ni díẹ̀ lọ mú cream yẹn wá fún un ní ìjẹ̀bọ̀. sórí ọ̀rẹ́ sórí ọkàn obìnrin. ó dàbí steering ni sórí ibi téèyàn bá yí sí ibẹ̀ ló ń darí lọ sórí tó bá tiẹ̀ sọ fún mi pé relationship wa àti tọ́lá ọ̀rẹ́ máa break up ọmọ máa jiyàn ẹ̀ kù okunle kì í ṣe pé relationship wa kàn dédé break up bẹ́ẹ̀ Tọ́lárẹ̀ is just becoming too difficult for me to handle. difficult how do you mean. wo okay all these years tí èmi àti ẹ ti jọ ń bára wa bọ̀ kí n máa bá Tọ́lárẹ̀ sọ̀rọ̀ kó máa sọ pé ẹnu mi rùn nítorí ìjà tó wà láàrin òun àti Bẹ́wàjì I called her severally mo bẹ̀ ẹ́ pé ẹ gbàgbé she is always telling me pé kò sọ̀rọ̀ ń bẹ̀ answer irú ìbàjẹ́ wo nìyẹn ìtorí ẹ̀ lèmi ṣe decide pé kó máa bá tiẹ̀ lọ ẹ wo ẹ fílẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. ẹ but sọnù ṣé nítorí bẹ́wàjì ló wá fi sacrifice relationship how many years. ọ̀hàwòfọ́ ní ṣá sincerely great blunder ló commit. blunder wo báwo ló ṣe jẹ́ blunder kẹ̀kẹ́ o. thank you èèyàn tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n tọ́lá ọ̀rẹ́ àti ọ̀rẹ́ ló ń jà iná ń jó láwẹ́ olè ń jà lókìtì ẹ̀fọn ìwọ Fakoromi wá ní òun fẹ́ bínú kó kúrò nílùú ó nítorí báyé ti di rúdurùdu ẹ jọ kí ni problem ti tiẹ̀. ó ṣe ọ̀rẹ́ sórí àwọn pẹ́rẹ́ǹtì àwọn méjèèjì wọ́n ti nígbàgbọ́ pé èmi ni mò ń dájà lé láàrin wọn torí àwọn girls àwọn méjèèjì sọ fún ẹ̀dá àlàyé kan reason táwọn ṣe ń bára wọn jà èmi tí mo bá yín sọ̀rọ̀ mi ò mọ reason tó ṣe ń jà o àwọn àgbàdẹ bọ̀ pé ẹ àlè má sì mí jìnnà ohun tó ń ṣe kò ń ṣe ohun tó tọ́ torí ẹ̀ lèmi ṣe rọra tẹsẹ̀ síwájú kan tó forí mi fagbọ̀n ẹ fi wọn sílẹ̀ kó máa ṣàyè wọn ẹ jọ. bọ́ ẹ dúró ná nígbà tí wọ́n bá ní òmọ̀kọ tó dájà lẹ̀ láàrin àwọn méjèèjì tí àwọn òbí wọn náà ní àwọn òmọ̀kọ tó ṣẹlẹ̀ ẹ jọ ta ló wá fẹ́ sọ fún báyìí àbí rorí wo la fẹ́ kọ sí nǹkan tó wà lẹ̀ báyìí. mi wọn kò yé mi nípa kò jẹ yé mi rárá because àwọn méjèèjì yẹn e-, èmi tẹ̀ ti pa wọ́n tì mo ti pa tọ́lá ọ̀rẹ́ tì kọ́ máa bá láìfù wọn yí bẹ́ẹ̀ èmi ti jáwọ́ ń bẹ̀ mo dẹ̀ ti já ẹsẹ̀ ń bẹ̀ just like that. Ah, kí lẹ fẹ́ kí n ṣe sí kí lẹ fẹ́ kí n ṣe sí ṣé irú yẹn ni màá fẹ́ sílẹ̀ tí o ti tí o gbọ́rọ̀ sí mi lẹ́nu nísìn ṣé o máa gbọ́rọ̀ sí mi lẹ́nu tó bá fẹ́ sílẹ̀ ni kò lè gbọ́ mọ́ kò lè gbọ́ mọ́ tẹ́ bá rí bọ́n ṣe ń ṣe ẹ máa rò pé ju ìjà tán jà lọ yẹn ni ẹ wọ ìgbàgbọ́ ẹ kí lẹ fẹ́ mu jàre. bọ́bọ́ ìdúró ti gba ẹrù tí kinní ló máa ṣẹ́ǹsẹ̀ Emeka ọmọ ìyá ibo ní Houston o ti gbà ah máa wọlé èmi máa gba tèmi èmi ah. máa jẹ báyìí kẹ́tì tẹ̀ máa. ẹ kí n lọ jẹ ń bẹ́ẹ̀ o. <laughs> Adéwájú wá jókòó náà. mọ́mì kí la wá ṣe ń bí. dájú ẹ ní kó wá jókòó wá dé wá jókòó náà. Ah, ah. mọ́mì mo ní kí la wá ṣe ń bí mo dé bèrè nu mọ́tò mo ní ibo là ń lọ ibo là ń lọ ẹ ṣáà ní ká máa lọ ká máa lọ ṣé mo jẹ́ ọmọdé ni. ẹ Adéwájú sórí ibi tá à ń lọ gan ládé yìí ìdí tá a jẹ fi wá síbí ni pé a fẹ́ kí ìjà wa àtọ̀rẹ́ ẹ̀ kó parí ah, kí ló ń ṣèyàn ọmọdé yìí ṣe fẹ́ sọ wá lẹ́nu ni àwa tá a jòbí yín àbára wa jà kí ló wá fẹ́ fa titi yín kí ni nǹkan tó wà láàrin gan-an tó le kókó tá a lè parí kí ni ẹ̀ ń gbé wa lẹ́mìí gbóná náà bẹ́wàjì wá jókòó wá jókòó bí ṣe sọ fún ẹ. sọ nítorí íjíọ̀tì yìí ọ̀pọ̀lọ́ tó lẹ́yìn yìí kó lè máa ṣẹ́gìrì sí mi lára òun lè fi wọ́ mi wá síbí báyìí. bẹ́wàjì ah, ah. ah, why mọ́mí mọ́mí nígbà tí ẹ máa gbé mi kúrò nílé ẹ lè fẹ́ gbé mi jáde ẹ lè dùn mí nínú ẹ ká ní mother and daughter talk mo gbéra mo tẹ̀lé yín àwa débi tán ẹ jẹ́ kí new science yìí kó máa wọ ẹnu sí mi lára ẹ lè wà ní ìjókòó wọ́n dẹ̀ ń dàlú gbogbo insult yẹn lé mi lórí for your information ẹ dùn mí nù ẹ bà mí nù jẹ́ ni láti èmi lọ ẹ ti tilẹ̀kùn orúkọ báyìí láàrin ìyá àti wọn. tọ́lá ọ̀rẹ́ ṣé èkó ìṣẹ́ tọ́lá ọ̀rẹ́ ó máa fi mí síbí lọ tọ́lá ọ̀rẹ́. Ah, ah. ṣé mi ò sọ ṣebí ẹ ti jẹ́ kí ọpọlọ tó lẹ́yìn kó ṣẹ́gìrì sí mi lára. bẹ́ẹ̀ wá jí kí ló ń ṣẹlẹ̀ gangan ṣó ju ìjà tó ń jà yìí lọ ni. ẹ wo ẹ wo ẹ wo àwọn méjèèjì ti lọ. ẹ wo. ọmọ sọ̀rọ̀ fàṣẹ àmọ́ra àwọn náà.

tó o bá sọ nǹkan tó wà láàrin ẹ̀yin méjèèjì màá yí ẹnu padà sẹ́ màá yí ẹnu padà sẹ́ fẹ́ wájú sọ nǹkan tó wà láàrin ìwà àtọ̀rẹ́. ẹ wò bèbí okun àti bèbí ọ̀sà òun lọ̀rọ̀ èmi àti tọ́lá ọ̀rẹ́ kò lè pàdé láéláé àjọṣepọ̀ ajá àti ẹkùn máa nira gan ni ẹ fún mi lálàáfíà torí kò sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ èmi àti tọ́lá ọ̀rẹ́. ó dẹ̀ ní ká mẹ́nu kúrò bẹ́ẹ̀ kí lẹ ṣe máa mẹ́nu kúrò bẹ́ẹ̀ wọ ọmọdé yìí tábà tí ẹ tọ̀hún yóò bá tiẹ̀ dá wa lóhùn ìwọ tó jẹ́ ọmọ bíbí ni wa kí lẹ tó lè sọ̀kọ̀ tó wà láàrin yín àbí tọ̀hún ó kò sọ àbí ìwọ náà ó sọ tó bá yẹ pé òun ló bá jẹ̀bi sọ fún wa tó bá dẹ̀ pé òun náà ló jẹ̀bi ẹ̀ àbáyé sọ àbáyé parí ẹ̀ á òde sọ fún kámẹ́nu kúrò mẹ́nu kúrò bẹ́ẹ̀. ẹ wo wọn mi tó bá jẹ́ ọ̀rọ̀ tó wà láàrin èmi àti tọ́lá ọ̀rẹ́ òun lè fẹ́ mọ̀ ọ ọ̀rọ̀ yín dàbí ọdẹ tó fẹ́ wò ṣẹjọ́ akọni apẹ́ ló ti odò nǹkan tó bá wà láàrin èmi àti ẹ̀fìn yẹn lẹ̀ lọ́tọ̀ ìyẹn ò sọ pé kẹ́yìn má ṣọ̀rẹ́ pẹ̀lú pẹ́rẹ́ǹtì ẹ o ẹ lè má ṣọ̀rẹ́ yín lọ o ṣùgbọ́n èmi o ẹ fẹ́ mi lálàáfíà sọ̀rọ̀ ọ̀hún ẹ̀. rẹ duwala yìí tẹwàjì tẹwàjì. ẹ roma ah, ló fi à. o á da kó fi ọmọ ẹ kó bá sọ èyí tó jò tọrọ if not màá yí ẹnu padà sí i tó tọrọ ni mo sọ fún yín lẹ́nu yẹn màá yí ẹnu padà sí o pé tó bá ti wá tiẹ̀ kó dẹ̀ bá sọ yìí tó dé òótọ́ ọ̀rọ̀ if not ara máa sọ mu lé ẹ gbà ara máa sọ. ara mi sọ ara sọ náà ni. ok no problem. bẹ́ẹ̀ wá jù. ṣé pípé ìwọ́n lè máa dùn ìwọ́n ń bẹ èmi pé kí n má dùn. nígbà tó tú mi láṣọ níta gbangba ó wá fẹ́ máa daṣọ bò mí nínú ilé ṣó lè ṣeé ṣe ni èmi tí mo bí ẹbẹ ẹ sọ̀rọ̀ ó kọ̀ ó gbọ́ ó wá ń yẹ̀yẹ́ mi níta gbangba ó ṣẹ̀ wá ń bẹ̀ mí nínú ilé sí pé kí n má bínú ṣọ́rọ̀ nìyẹn. ẹ má bínú màmí ìbínú ló fà á ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ mo mọ̀ pé mo ṣe mistake. kí n dáríjì ẹ̀ ìbínú ló fà ìyẹn kò mọ̀ pé nǹkan tó ṣe ò dáa ah, ah, o lókè mí lẹ́yìn ọ̀run tó kọjá èmi tí mo bí ẹ̀yìn mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé kí nìkan tó fa ìjà tí wàhálà ṣe lè tó yìí ó rí ìkọ̀kan sọ fún mi ṣé ó lè ṣàlàyé fún mi kò tiẹ̀ sọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ kò tiẹ̀ sọ fún mi wípé ah mọ́mì mi o bí ṣe sọ fún yìí ẹjọ́ má sọ síta o kò ṣe sọ Mami, lóòótọ́ ni mo fẹ́ ṣe ńlá mo ṣe wọn. Bọ̀ máa fẹ́ kẹ́ ṣe kinní kan fún mi lórí ọ̀rọ̀ ẹ̀. Ṣé mo pé kò ṣeé ṣe kán sọ fún onígẹ̀gẹ̀ pé kó gbé tọrùn ẹ̀? Torí òun gan ọmọ nǹkan tó wà lọ́rùn ẹ̀. Máa fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún mi lórí ọ̀rọ̀ ẹ̀. Ẹ má dà sọ mọ́, ẹ má tiẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ẹ gbàgbé ẹ̀. Kí má sọ̀rọ̀ lọ síbẹ̀. O ò lè sọ ohun tó fà á fún mi. <laughs> ọ̀rẹ́ o miss pẹ̀lú club tó bá wà lọ ọmọ ó bá tó bá rí báwọn guys ṣe ṣe káàsì. àwọn island guys tó bá rí nǹkan tó ṣì wọlé as in club yẹn mad mo catch form to the fullest ni àgbà o. <laughs> kí ni wọ́n mí èsì kí ni nǹkan tó ń miss wọ́n mú ráyè láti máa waste time mi bẹ́ẹ̀ yẹn I slept and I slept well it was beautiful mo enjoy oorun yẹn wájú. ìwọ ló pe club ní time wasting. You? Yes. Really? Ah, kí ló Okay, okay. Tell me, kí ló ṣẹlẹ̀? Kí Question yìí ló máa kọ́ mi. Ẹ jọ club don't go. jẹ́ wọ, ọkùnrin lè ń wá lọ. That's not the reason tẹ́ ṣe ń club. Ọkùnrin yẹn They are very very deceitful. Ìkà can't wọ́n. Wọ́n burú débi pé tọkùnrin bá kí good morning. Wash ṣáà butter kó lọ wò bóyá date actually break kó tó down good morning ní ẹ padà irú àwọn èèyàn bẹ́ẹ̀ lè mú afẹ́ máa waste time mi lé lórí oh god i'm sorry i'm done with all of that. asọ̀rọ̀ àná dìbò mi kò jó tó mọ́ tó máa sọ pé adégún láàárọ̀ kó tó di ìyálẹ̀ta wọ́n ti la dé ògùn mọ́ ọkùnrin alóyin létè atọ́nijẹ afẹ́rin sẹ́nu pété ìka ọkùnrin <laughs> wọ́n á gbẹ́ kòtò sílẹ̀ wọ́n á fi ara balẹ̀ tán obìnrin títí tá a fi bọ́ sínú kòtò ayérayé Tọ́lárẹ̀ I think you have a point we can do away with that a lè jù wọ́n dání ló tán. Hmm. òótọ́ lọ̀rọ̀ tẹ sọ hmm. pàápàá jùlọ orúkọ tẹ pè wọ́n gangan gan ló ń jẹ́ àmọ́ tá a bá ní ká ro ti pẹ̀lá a ò ní rí bàtà jọ bá sì ro ti pẹ̀lá ijó ò ní ṣe é jó ẹ wò ó ṣáwá lè ṣe láìrọ́kùnrin náà ni hmm? wo ó difficult àbí ẹgbọ́n láti ayé ìgbà tí Maria tó bí Jésù Kristi tí Ọlọ́run ṣèyanu fún láìrọ́kùnrin tó bí Jésù wẹ̀rẹ́ ṣẹ́yìn tún ti rí ẹ̀dá kan àbí obìnrin kan tọ́lọ́run ṣiṣẹ́ ìyanu bẹ́ẹ̀ láyé rẹ̀ kò sí kò sí gbogbo wa pátá báyìí dè là ń gbàdúrà pé kọ́lọ́ má ṣe wá lárugún kò ń ṣarungún aṣọ o àbárungún gold àmọ́ hmm, arungún ọmọ nítorí wípé ẹ̀dá tó bá wá sílé ayé báyìí tí ò bímọ ó dàbí ẹni tó kàn wá yí asán arungún ló máa pẹ̀lú wọn kọ́lọ́ ń jọ kó má yà wá lágùn kó má jẹ́ kí kankan nu wá yà wọn ọmọ fẹ my dear ṣebí ẹ̀yin aláwọ̀ dúdú lè máa ń insist pé dandan ni kẹ́ bímọ kẹ́ wáyé kẹ́ bímọ. mo fẹ́ lóyún o kò létò yẹn nílẹ̀ aláwọ̀ funfun wàá rí obìnrin báyìí ó máa móbìnrin ẹgbẹ́ ó ma fi ṣọkọ because àgàbàgebè ọkùnrin ló sún wọn débẹ̀. thank god you said ìlú aláwọ̀ funfun aláwọ̀ dúdú la wà we are africans our cultural values are different and we don't have to be like them. Mm at least I can choose to be whoever I want to be, right? Èmi ṣáà mo ní choice. Eh, so chosen by I'm done with men. Done. Totally. Well, I choose láti love. Láti love. àwọn ọmọ tó dá. Ẹ ẹ èmi láyé kan ẹ̀. Gbogbo èèyàn ló ní right sí opinion ti ẹ̀. Torí Hello. Friend mi o, fẹ́ mi o mi. Àwọn kìíní máa ń gbé ta. Bàbá mi gbé ta máa fún ẹ máa fún ẹ èwo ni ó kọ́kọ́ ni. tòkè nínú ìsáwọ ẹ̀ẹ́dì ìyẹn máa fẹ́ má ṣe kọ́ ti dé. mo jẹ́ ẹ̀gẹ̀ yìí wọ̀ wọ́n mi pa sí ṣí ẹ̀. sálárì dẹ́mi lóhùn náà kì í ní sùúrù but seriously kí n dúró látẹ̀kùn mo ti ń dúró náà. fọkàn ń ṣẹ́ mi ṣá pẹ̀lú kọ́ tó ń ṣe tó ìfọkàn ń ṣẹ́ mi ṣá So kì í máa lo yẹn kì í máa lomi yẹn. okay. Ṣọpẹ́ látàrún mo ń pariwo orúkọ ẹ̀ mò ń pè ẹ́ o tiẹ̀ ṣe bí pé bó o tiẹ̀ dá mi lò kí ló ṣẹlẹ̀ kí ló dé tí fẹ̀sẹ̀ rí báyìí. can you imagine <laughs> tọ́lá ọ̀rẹ́ àti desire imagine kìtẹ́ kò tẹ́ kó sọ́dọ̀ kọ́ńpọ̀ desire rárá tọ́lá ọ̀rẹ́ especially kò tẹ́ fún mi láti tension rárá kò sí ẹ̀wọ́ bí tí mo wà ah, ah. ó tẹ̀ fún mi pégi kí ló ń kún jámọ́ náà. okay okay wait wait let me ask you something àwọn jewelries tó kó fún ẹ kọ́. Jewelry tó kó fún mi ó wà lẹ́nà ah, mo ṣáà láwọn kan tèmi tí mò ń lò ṣé dandan kí n máa lo jewelries tiẹ̀ ni. ok kí ó mọ̀ náà ó mọ̀ pé nǹkan tó bá kó fún yàn téèyàn bá ń lò déédéé ìmọ̀ ah, tó bá ṣe ń lò ló ṣe máa máa fún ẹ látẹ̀ńṣọ̀n náà. òkú fọ́ọ̀nì gan jewelries attention. kì í ní sùúrù jẹ́ kí n sọ̀kọ fún ẹ just try tomorrow wọ́ kó wá síbí báyìí ó máa rí bó ṣe máa fún ẹ látẹ̀ńṣọ̀n ìwọ náà wá kójú ẹ̀ sílé wá sọ pé ṣé ò ní tiẹ̀ máa wọ́ try kó máa wọ́. jewelries kí n wọ. ṣé mo sọ̀kọ fún ẹ rí lánàá tó jẹ́ rú just try. okay I'll give it a try. Hmm. Hmm. àwọn ojú ni ọ̀rọ̀ yìí o kò ń ṣe àrùn inú rárá òmìnira àwọn méjèèjì ta oyè èèyàn tí Bẹ́wàjí kó wa òun náà ní Tọ́lá ọ̀rẹ́ kó wa ọ̀rọ̀ yìí ti wá di ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la sì fi wò ó gbẹgbẹpẹ oyèyè bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ eléré ń bọ̀ o. ẹ̀rọ ọmọ yìí mọ́ra. yèyé ọ̀rọ̀ yín yé mi torí ẹ̀yin àgbà náà lè sọ pé tí ẹ̀rù bá kọ òkè tó kọ ilẹ̀ ó níbi tá a gbé e sí ẹ sọ fún àwọn méjèèjì pé òun gbẹ wọn ń gbẹ wá nínú ẹgbẹ́ yìí wọ́n kàn fi àkókò wa ṣòfò ni ẹni tó bá dẹ̀ kọ́kọ́ dé nínú àwọn méjèèjì òun ni ó jẹ́ igbákejì olórí mo wí ire àbí mi ò wí ire. ó wí ire. ó kúkú wí ire. lóòótọ́ gbogbo la mọ̀ pé ó lọ́jọ́ tó oníkálukú ti dá nínú ẹgbẹ́ yìí ṣùgbọ́n mo wá fẹ́ fi àkókò yìí sọ fún wa pé èmi ti yí ìpinnu mi padà o ọjọ́ bí mi ti sún métílé ọjọ́ yẹn gan-an ni mo máa padà wá sínú ẹgbẹ́ yìí. Hmm. olórí lóòótọ́ ọjọ́ kan náà nà bí èmi àti àmọ́ àkókò ló yàtọ̀ nítorí ìdí èyí ẹ má jà lu ọjọ́ bí ẹ já lo nǹkan mi ó ti o ọjọ́ bí yẹn gan-an là á lò ọjọ́ kan lẹ́yìn méjèèjì lọ lé ayé àsìkò ló yàtọ̀ síra wọn ah, ẹni tó bá gbẹ̀yìn lọ tó bá ní ọgbọ́n tí ó sì ní agbára ó ṣeé ṣe kó kọ́kọ́ dé hmm. ẹ̀yin ẹlẹ́rẹ̀ iwájú ilé o. ẹgbẹ́ kú. ẹ̀yin ẹlẹ́rẹ̀ ìkùlé ilé o. ẹgbẹ́jà ẹ̀sán ikú ẹ̀sán ìjà ẹgbàrú ọ̀wọ̀wọ̀ kẹrin ọmọ rọ ní. ìtura mú nìjà ẹkùn o wọ́n fi fífò jọra wọn ní ọgbọ́nú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ah, bọ́bá ń lékun síra wọn tán lẹ́jọ́ síra wọn. pọ́nú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ah, bọ́bá ń lékun síra wọn tán lẹ́jọ́ síra wọn ta ló máa mọ̀. ní ọkọ wọn tọ́ ẹ wọ́n ti ní tí ò bá rẹ̀ jà ẹnì kì í là. tọ́lá ọ̀rẹ́ rẹwàjì ó wà ọmọ gidi torí pé ó gbọ́rọ̀ sí mi lẹ́nu ìwọ ló kù sí lọ́wọ́ o wọ́n ní kò cooperate ah, kẹ́ẹ̀dì méjèèjì máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe òun ló ṣe pàtàkì ẹjọ́ kílẹ̀ ń jà fún ìjà ọdọ́la orúkọ burúkú ló ń sọ ni jẹ́ ò lè fẹ́ ṣe yẹn dà. dọ́là ọ̀rẹ́ màmá ẹ̀ ló sọ̀rọ̀ sí ló wọ́ sí gbọ́dọ̀ jẹ́wọ́ yẹ́wàdí gan tí wọ́n pẹ̀lú ẹ̀dìdọ́ sí fanfa láti ọdún olótẹ̀lẹ́mọ́ mi wálé láti wá jẹ́ ká mọ nǹkan tó ń lọ tó bá jẹ́ pé nǹkan míì wà níbẹ̀ tí a mọ̀ tẹ́lẹ̀ ó jẹ́ sọ fún wa tí kò jẹ́ ká mọ̀ ìkọ́ yìí tó ń tó ń ṣe yìí kò dùn mọ́ mi nu rárá kí ló dé ẹgbọ́ para yín ni tẹ́ bá tẹ̀ gbọ́ para yín ṣe bí bẹ́tọ̀ pé ah, fámìlì ni wa ní kálukú bá tiẹ̀ lọ. ẹ wo dáàdì èmi gan-an ọ̀rọ̀ iṣu mi náà ló jẹ́ kí n tẹ̀lé mọ́ mi wá torí mo rò rò rò títí pé kí ni nǹkan tá à ń jalè lórí lọ́sẹ̀ kò ní mí ni ọmọdé ló kàn ń ṣe wá òun ló fi ń jẹ́ ká dákan ṣe ewu eh, ó ti sú èmi gan lára mi ò mọ ibi tí màá ti sí ebe tí màá kọ̀bẹ̀ yín ni pé kéjọ iṣẹ́ àgọ́ abẹ yín máa parí ẹ̀ láàrin ara wa ó ti sú mi ìjà ìjà yìí ò ṣe nǹkan kan fún mi kò ní nǹkan tó ń tí mò ń gé nínú ẹ̀ ẹ wo dáàdì ẹ ṣàwọn máa parí ẹ̀ fún wa nítorí ìjà yìí ti sú èmi gan lára ah, onímínì rárá agbọ́dọ̀ ti ẹnu ọmọlúwàbí so gbọ́ ọ̀gá tó sọ ní àbúgbò ó jẹ́ kí n sọ fún ẹ mo burú o mo burú gan ni mo kàn mí ìfẹ́ kó mọ ibi tí mo burú mi dé torí pé mo lọ́ọ̀fẹ́ mo lọ́ọ̀fẹ́ ìgbẹ́ jẹ́ ló fà if not ọmọ àlè ló ń rínú tí ò kì í bí ọmọ àlè náà bẹ̀ tí ò kì í gbà tí ó fẹ́ ya alé tí lápá ni ah ah ah ó dẹ̀ mọ̀ mí o mi ò dẹ́rùn o èyí lọ màá fẹ́ mi dẹrù rárá tó bá rí the other side of my face wàá sá ọlọ́run wàá gbàgbé pé mi ò bí ẹ ah, wọ́n dẹ̀ ń sọ wọ́n ń sọ láti ìjọ òun fárun tó fárun bíbélì lọ́mọ tó bá ń bá wí tó fárun tó fẹ́ fárun ni o wọ́n jẹ́ sọ nǹkan tó jẹ́ kí dáadé lẹ́nu owó ọ̀nà gidigidi kí ló ń bá ká. mo ti gbọ́ sa. kí ló mí ìgbà ti gbọ́ èmi tí mo bẹ sọ̀rọ̀ mo mọ̀ pé òòyà odi yẹ kó gbọ́ náà tó gbọ́ ni àbò gbọ́ àkàtí mo sọ mo ti gbà that's fine that's my daughter Ah, kilo de ti láti jọ yìí o fún mi ní oko òdí ọ̀pọ̀ ló wá fún mi rò. èmi fẹ́ yìí méjèèjì ṣàwátì ẹ̀yin méjèèjì ò ní sọnù mọ́ wa lójú lágbára ọlọ́run àkọ́kẹ́ kárí hmm, mẹ́wàá jì ọba jí fowó wẹ̀ bí òyìnbó ìyẹn wáyé tí lójú ẹ̀mí wa báyìí ẹ máa máa gbélé ayé ìṣe méjèèjì lóyà torí àti gbọ́pọ̀ ẹ ti gbọ́ ni ẹ ti gbà ẹ so mọ́ra yín lójú wa báyìí kínú àwa náà lè dùn kó ti tọ́ lóòótọ́ pátápátá. Thank you. bí ọba gẹ̀ẹ́sì ah, ah. èṣù tó ti pọ̀ ní ayé yìí kò ní padà wọ̀ agbára náà ó ti lọ tiẹ̀ ọkọ mi. ẹ ṣe aṣọ ẹ délé o. ní nọ́ọ̀tìṣẹ́ nǹkan tí mò ń tra àti sọ ni pé ó ṣe fi oyè igbákejì ilẹ̀ fún mi <laughs> ọ̀rẹ́ koríkòsùn lèmi àti ẹ̀ nǹkan tí n bá ti ní tiẹ̀ náà ni. ọ̀rẹ́ ó ṣe mẹ́jẹ̀ kájà wá tún padà sí dna oyè tá à ń sọ̀rọ̀ yìí mo kún gbọ́mọ̀ pé mi ló tọ́ sí ó gbé tiẹ̀ ṣe wá fòfò lòun kọ́rùn tiẹ̀ lè mọ̀ jẹ́ kí ah, ẹ̀ bá jọba owó náà ṣáàtì dọ̀rẹ́ ọba ni àbí fún iye igbákejì tí ń bàjẹ́ kò síbi dànsákì òye ò ṣe ní ìdáná yóò ń dẹ́ ẹ̀ fún mi kó yé di ẹrù ẹlẹ́rù kò fà tí ń dẹ́. tọ́lá ọ̀rẹ́ kí ló dé tó wọ ẹwà lẹ́kọ̀ọ́ báyìí má gbàgbé pé wọ́n ní ìpàkọ́ òun lọ́mọ ìyá ọgbọ́n orí. nítorí òye igbákejì òun ni àfọkùngùn ẹ wá dúró tó dúró tìkanra tìkanra báyìí babes take care easy. Ni àmọ́rí bá kó àmọ́rí fúnra rẹ̀ kó gbéra kó gba ọ̀nà òun lọ kó kán mi tẹ́nítẹ́ní tẹ̀kí sáǹtà àtọ̀ ah, ah. èèyàn méjì ò kì í joyè igbákejì tó bá wá kọ̀ tó lóòfin ilẹ̀ fún mi jẹ́ kájọ máa fa lọ ẹ̀yin igbá báyìí lòun ní àgbàdo sí bá mi fà káwọ́ wò bóyá ilé agbẹ́dọ́ nílò kó máa wó sí àbí ilé agbẹ́kànga. bàbá mi ṣe. ṣe rí lórí ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé kí ló dé tí mi kì í wá bímọ ibi tí mo bá ti sọ fún wọn pé ó dàrú mi kì í tún lọ bẹ̀ lọ sọ pé ẹ̀ka lẹ̀ mọ́. àà kí ló dé amúni jẹ́ amúni èwo ni ò ní bọ́m̀bẹ̀ àyè kí ló ṣẹlẹ̀ o. ẹ ṣe lọmọ mi ẹ má bínú sí i ṣe rí akọ òun ilé ìdá ogun jíjà lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n tí àwọn méjèèjì bá ti fọwọ́ fúnra kẹrù mọ rẹ lẹ́rù kí wọ́fà mọ rẹ ní wọ́fà ó ṣeé ṣe kó jẹ́ pé àti ilé ní ìdá máa ti bẹ̀rẹ̀ ogun ṣùgbọ́n tóun náà bá ti ṣe bẹ́ẹ̀ kó ti múra àti sùn ta torí tó bá ti tókun dé kò ní rí ilé tó máa gbé sí i. The import of this is that it takes two to tango. Èmi àti Tọ́lá ọ̀rẹ́ mi láti ju ọdún mẹ́rin láti yọ ṣe wà lórí. Ṣé wàá yẹ ká má wa sọ? Lórí ọ̀rọ̀ wọn àtọ̀rẹ́ tí wọ́n ń fa ìjà láàrin ara wọn, ó ní mo bá sọ. Orin tó máa ń kọ mi náà ni pé kàkà kí kìnìún ṣàkàpọ̀ ẹ̀ olúkálùkù kò ṣọdẹ ẹ̀ lọ́tọ̀. In fact, ó ti sọ lójú mi rí wípé tí bẹ́ẹ̀ wà jí ò bá lọ ságbéjẹ́ mọ́wọ́ kó fàyè sílẹ̀ fún ikú bọ̀nà ọ̀rọ̀ ah, ah, lórí kíni ọkì ah, tó bá lè ṣe bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ wá jí tó ti jọ ń bá ọ̀rẹ́ wọn láti kékeré kí wàá ní tèmi tí n bá ṣẹ kí lẹ rò kó máa ṣe fún mi ẹsẹ̀ kan láti bọ́ lóye o tọ́ni ti ń fà tábà wà tí méjèèjì tó kò tí ì wọlé ó ti sọ̀rọ̀ ẹ̀dín má kan awolé ọba rẹ̀ fún ẹ tó bá wà wọlé nǹkan kí ló fẹ́ ṣe ẹ wò mọ́ mi èmi ò fẹ́ kú torí mo sì fẹ́ jẹ ilé sọmi òye ìlú bàbá mi. Hmm, lóòótọ́ ni o sanmi ọ̀rọ̀ ló sọ àmọ́ síbẹ̀síbẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pa mọ́ pẹ̀lẹ́ o bẹ́ẹ̀ ni àkàndó mú kakọ̀ aké gbogbo ọwọ́ dànù ìnira ló ń kó bára àmọ́ràn tó wà lẹ́yìn ti gbà sùn ẹ máa wá wò a ti parí ìjà fún àwọn méjèèjì ẹni àti bàbá pẹ̀lú àwòrán ṣé wọ́n sọ fún ẹ ni àmọ́ ìjà ìfẹ́ nìwọ náà bá wọn jà ṣùgbọ́n gbogbo ẹ kí gbogbo tó ti lọ kó lọ káwọn òbí lè ṣe lágbára ọlọ́run ọlọ́run bá kò níyàwó àtìyàwó ẹ̀. Ah ewúrẹ́ ò lóhùn ìṣọmọ ìyá nítorí ìyàwó mi lò èmi ò fẹ́ kọ̀rọ̀ sí rẹ̀ kọ́ kí ni mo bá ṣe sí ọ̀rọ̀ tí lọ́lá rẹ̀ sọ fún mi pé kí òpin dé sí tó wà láàrin ìyàtọ̀ òun ló sọ fún mi. lọ́lá ọ̀rẹ́ sọ bẹ́ẹ̀ òun ò ṣe mọ́. òun ló sọ bẹ́ẹ̀ fún mi ẹ̀ tó bá ti wá jẹ́ pé nítorí ọkùnrin ló ṣe sọ bẹ́ẹ̀ fún mi ṣé kò bá dà torí obìnrin tóun àti ẹjọ́ òun ti wọléwọlé tọ́jọ́ ń tẹnu bọ́ra wọn lẹ́nu tọ́jọ́ ń fẹ́ra wọn ìtorí ẹ̀ ló ṣe sọ bẹ́ẹ̀ fẹ́ mi pé kí ìgbéyàwó láàrin wọn bẹ́ẹ̀ ni jọ kí ni pàlàpàlà yìí màmá ẹ sọ ìbàjẹ́ dayọ̀ ẹ fẹ́ sísí kù ẹ fọwọ́ ra mú ah! ọkùnrin ò ní túmọ̀ sí mímọ́ eré obìnrin sóbìnrin ló kù tẹ̀yìn tó bára ẹ ṣe ló dáhùn ah! ohun tí àwọn ọkùnrin ṣe ní odidi ìlú kan tọ́lọ̀ ń pa ìlú náà rẹ̀ òun lẹ́ra wọlé ẹni tó bá ṣe irú tẹ̀ ń ṣe ó kọ lẹ́tà sí ìbínú ọlọ́run ẹ gbà mí ó yá ó yá ó yá sọ fún mi mi ò ṣóòtọ́ ni what has come over you no wonder sí ni sọ bẹ́ẹ̀ ó lóò gbọ́rọ̀ sí But let it get ilé ètò ti ga ló ń lé lọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé torí No, she nìkan ni mo bì ẹ́ ló ọmọ ni ọmọ ni ló pọ̀ láàfà ọláàfà kú tán àwọn ọmọ ẹ̀ ń jayé ìgboro kiri kò lè rí mi pa o mo wáyé tèmi mo wáyé tiẹ̀ ni kò sí wàhálà kan ṣùgbọ́n tí bá ń bẹ̀ sọ ẹnu mi o gbọ́dọ̀ kù ni tó bá kọ̀ tó bù á wà kọ̀ ní tálá rẹ̀ hey. kò lè mi mọ́ o. dáàdì àti mọ́mí nǹkan. àmọ́ ṣé òun sọ fún èkejì ẹ̀rú pé òun bọ̀ nítorí ó ti jáde. èmi àti ẹ̀ ti sọ mo mọ̀ pé kò sí ní ẹ̀yìn ni mo wá rí mọ́mí. ṣé kò sí ní ìbá sí náà ẹ̀ jí èrè wa lágbára náà. àmín. ẹ ní sọkún alẹ́ ọ̀mọ́ mi. àmín. ẹ wò tọ́lá ọ̀rẹ́ àti ọ̀rọ̀ bẹ́ẹ̀ dé mi wá bá yín sọ. Ah, ah, ó di dandan òun ṣáà máa ṣe ni òun máa fà á ni òun máa ṣe ni òun máa mọ̀ ni òun ah, gan ló yẹ ká kí òun ló ní nǹkan kó palẹ̀ mọ́. mi gbogbo agbára tí ẹ bá ní ní kàwọ́ yìí òun ní kẹsà kó má celebrate birthday yìí o ó ní nǹkan tí ajá rí tó fi ń gbó o ẹ má sọ pé ọmọdé mi ò lóye o mo mọ nǹkan tí mò ń sọ mo dẹ̀ mọ̀ títí mo fi sọ ọ́ tó bá fi lè celebrate birthday yẹn nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ bọ́ agbára yín ò ní ka wọ́n nù. ẹ má ṣe o ẹ má gbà kó ṣe ẹ bá ń kí dáàdì tí mo pàdé. dáàdì rárá sá. gbogbo tó ń sọ látàárọ̀ pátá ìyọ́nù ìbàdàn kí ló rí sọ bẹ́ẹ̀. dáàdì àgbàlagbà lẹ́yìn náà sà ó yẹ kí nǹkan tí mò ń sọ kó yé e tọ́lá ọ̀rẹ́ fẹ́ dá yín lójú ni mi ò ní sọ jù lẹ́yìn lọ kódà ọ̀sà. kódà ọ̀sà. ẹ̀yin ọmọ lọ́jọ́ ọ̀dù akú palẹ̀ ìyá lèmi náà ní kí n wá béèrè kí n lè mọ kí la ṣe fẹ́ ṣe ìgbésẹ̀ wo ni mo fẹ́ eré wo ni mo fẹ́ sá àwọn ọ̀rẹ́ mi wo ni mo fẹ́ pè tọ́jọ́ náà máa fi tó máa fi láàrin rẹ̀ ìyẹn mo ní wá béèrè ṣé àgbà máa ṣe ní yunifásitì àbí ìtara ni kí ló fẹ́ sọ fún mi. Ah, ah. pati tèmi tọlọ́rẹ̀ lọ́dún kò ń ṣe sísírùmù aláriwo gidi ni ah, mami àjọyìn lójú máa jọ yín lójú lọ́dún ẹ péré o gbogbo ẹni tẹ́ bá mọ̀ ní kí ẹ pé ah àti màlárin náà máa sọ̀rọ̀ ẹ̀ ah mo yé èsì pọ̀ mo máa gbọ́ ròyìn pàṣẹ tèmi lè ṣe ah ẹ ṣe rè é ẹ̀yin kò ní gbàgbé pàṣẹ ah eré lẹ́kùn pàṣẹ tẹ̀ni gbàgbé láíláí ah ọjọ́ náà kò bá wa láyé a nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì <laughs> ṣe dáná ẹ mo dáná títí jẹ́ kó gbé wá àbí kí n máa ok ẹ jẹ́ kí n change kí n lọ wẹ̀ kí n wá jẹun. àdìgbẹ́ni kò pọ̀ ṣàwárí. <laughs> ẹ kò yẹra ó um, Thanks. ṣé kò sí. kọ́ra bá sí ni sá agbára ọlọ́run ẹ ní fojú sunkún wa ẹ ní mọ sàárè ọmọ ẹ ní fọwọ́ yín gbé wa gbẹ agbára ọlọ́run èmi fẹ́ mú ìmọ̀ràn kan wá ní sá mo fẹ́ pè é ṣàkíyèsí kankan lọ́jọ́ lọ́jọ́ bẹ́ẹ̀ tẹ̀ wá ẹ̀jẹ̀ má jẹ́ kí bẹ́ẹ̀ wà di ìwọ̀n bàtà gógó lọ àbí kó gbowó nǹkan tó bá ṣe gbogbo rẹ̀ kó má bàa já sí ìbànújẹ́. Ah, Ọlọ́run mi jẹ́ mélòó ni mo jẹ́. Jókòó. Ẹ my dear, kí ló rí tó fi ń sọ gbogbo ilé? Ẹ ṣe sá, ọjọ́ kan bẹ́ẹ̀ wá jù wá kí, mo ti wá sùn, mo sì ti drive off tán next thing bàbá kan ní àdúgbò àwọn kan pè mí ni pé ah, kí n wá ọ pé tí alẹ́ nìyẹn báwo ló ṣe jẹ́ sí mi ní ọ̀rẹ́ mi ni wọ́n ní ṣe tí mo lè bá sọ̀rọ̀ mà á ah, dáadáa wọ́n ní ṣọ́mọ yìí ló bí mi ah, ló bí àwọn orí nǹkan kan sí ni ẹ ṣàlàyé fún mi sà báwo ló ṣe jẹ́ mo wọ́n má ṣe ṣàlàyé fún wọn ní ọlọ́run ní jẹ́ kí ẹlẹ́yìn kò ṣíwájú lọ ẹ ṣàlàyé kò yé mi wọ́n ní báwo ṣe ń wọ yẹn ó ti ń palẹ̀ mọ́. èmi náà wá bí wọn pé kí ló dé wọn ni ah, ó ti dájọ́ pé ọjọ́ bí ọjọ́ tó bí ló dẹ̀ fẹ́ padà pé wọn gbọ́dọ̀ jẹ́ pé wọn bàtà gbogbo lọ́jọ́ yẹn àbí kó bu orí nǹkan gbogbo rẹ̀ èmi bá ṣe sọ fọ́rọ̀ ẹ̀mí fún ara mi bó ṣe wọ́n fọ́ ṣẹ̀dá wa parí ìjà kan so mi ò ní fẹ́ kó máa rò pé bóyá torí ìjà yẹn ni mo ṣe ń sọ ọ̀rọ̀ bẹ́yẹn sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ṣe wá bá yín sá lágbára ọlọ́wọ́ àárẹ̀ ní lójú ẹkún lórí kankan ẹ ṣe gbà. àjọbí púpọ̀ náà ni èyí náà mọ̀ bá àjọbí púpọ̀ ni mo dẹ̀ mọ̀ pé kọ̀ọ̀kan ò ní ṣe fún mi lágbára ọlọ́run. wọn kò ṣe ìyanu ojú ní tí ẹni yàrá yín lágbára ọlọ́run àwa ni mo sàárè yín o ẹ dàgbà báyìí ẹ dògbò ẹlẹ́yìn ni ẹ̀rù ṣíyàgò tiwa agbára náà àní fojú sunkún yín ṣé mi pẹ́ ṣé mi. bá mi kí màmí ẹ̀ tó bá délé o ṣe o ṣe ọkọ mi ó dà o. ẹ jẹ́ sọ kíni kan fún yín o ẹ má dọ̀rọ̀ ìdá mi o ẹ má dà tíṣà mọ̀kẹ́ bẹ́ẹ̀ àjí bẹ̀rù yín ó bẹ̀rù yín jù mí lọ o nǹkan tí mo fẹ́ sọ fún yín o. Right. bàtà irun wọn ìṣe ló dà pé orúkọ mi ló fi ṣe súra bàtà ẹ wáyé agbàlójú lọ́jọ́ bẹ́ẹ̀ dèmi yẹn ayé àgbà wọn mọ̀ pé ẹ wà jí tún dé ó tún gbé tuntun dé wọn nẹkọ wọn ti lọ dẹngẹ pose jù wọn jọ wọn lójú mẹ́ẹ̀ lọ́jọ́ náà hmm, ẹ pákéjì lọ́jọ́ náà. Ah, tí mo múra tán tí mo tẹ gbogbo ẹ̀ tán báyìí wọ́n mọ̀ pé I have arrived. Oh, oh my God. Wow, I'm sure. Oh, the business ṣọpẹ́ stop stop stop forí lẹ́nà lẹ́nà ó ṣó kékeré ti débi ni ẹ lè máa mú makeup artist wa ẹ máa ṣe pé mo rẹ́ ní ìdùnnú látàárọ̀ ó kàn wọ ẹ̀tọ́ mo kàn dúró sí bíbẹ̀ tí ò ní ṣe ni we don't have all day now you know tójú nǹkan ẹ náà you guys start coming jàre ẹ má bọ̀. Happy birthday to you. Happy birthday. You know. Oh, you get it. Kí Mọ́mí, a ní káwa gbé celebrant lọ sí venue ni. Everything ti set, ẹ wo ó máa enjoy ara ẹ̀ gan ẹ̀yin gangan ní káàtì ẹ̀tún kí ẹ kú oríire ẹ̀yin ìyá celebrant mọ́mì ah mọ́mì everything set. dùn dead ní máa bẹ́ẹ̀ gan ó máa bẹ́ẹ̀ abẹ́yìn gan máa lọ bí akẹ́lẹ́ ọgbọ́n sọ̀rọ̀ kò yẹ yín mọ́ mi ẹ pẹ̀lẹ́ ẹ ṣí gan ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ẹ ṣe ẹ̀yin lẹ kú rìn ẹ kú gbogbo ẹ náà ẹ pẹ̀lẹ́ gan Ọlọ́run ò ní jẹ́ kí èmi kó bàdé fún gbogbo wa ẹ ẹ wò ṣé kò sọ fún yín wípé èmi kọ́ lọ́jọ́ bí òun. àṣẹ bẹ́ẹ̀ dé mọ́mì ara ma ẹ má bínú ma but this time last year la ṣe birthday fún àbí àbí ń gbà wá lọ club ta lọ ṣe. ìwọ ni kò máa sọ fún ìwọ ni kò máa bá mi ka iye oṣù kò máa bá mi ka iye ọdún ṣé ojú ẹ mo ṣe ó mọ̀ gbà tí mo bí ọmọ mi àbí kí ni wàhálà ẹ ṣé wọ́n ló bá mi bí ni ẹ jọ torí ọ náà má lànà rọra ọ ta rẹ ẹni tí tí ẹ ti jóná ni ẹ jọ ẹ má kó ná ọmọ tèmi o jẹ́jẹ́ mi mo jókòó ẹ má kó rí burúkú rọ mi àìpẹ́ yìí ló pè wá pé ká máa bóun gbé makeup artist wá pẹ̀lú box àbí. jọ ṣé mo yẹ gba lù ẹ ṣé mo ti yẹ gba sí yín àbí bẹ́ẹ̀ kọ́ pàápàá ẹ̀yìn bí bá ṣe wípé orí yín ti wọ́n ti wọ́n ti tà sí yín tẹ́yìn tó bá jẹ́ pé ẹ̀yin náà wá rán sí ìdílé yìí ọlọ́wọ̀n ní fún yín ṣe mo sọ fún yín mo ti sọ fún yín mo ní mi gbọ́dọ̀ rẹ́sẹ̀ yín nínú ilé ìmọ̀ àbí mi ní mi ò fẹ́ ẹ̀yà tọmọ èmi ni mo tì ẹ́ mọ́bẹ̀ torí kò síbi tó ń ni. àṣẹ bí ẹ sì lé wọ ni ẹ mà dẹ́sì ibi tẹ́ lọ. dáde ẹ má bínú sá bóyá ẹ dá ojú wa mọ̀ àwọn ọ̀rẹ́ tọ́lá ọ̀rẹ́ ni. ẹ ya wèrè mi ò mọ ọdún ọ̀rẹ́ wèrè kan mi ń wo wèrè lójú ẹ kàn ń bọ̀ mi lẹ́yìn pariwo látàárọ̀.

yóò ọlọ́mọ mẹ́jọ kó bá wa. ó ti ní ká mú gbóhùn tá bá mọ̀ láti fi ṣe gbogbo ohun tó bá ti gbà ní ká gbogbo ohun tó bá gbà ní ìyẹn ti lọ nìyẹn ó ti lọ. ẹ tún máa bọ̀. wọn ibo wọn ti ẹ̀tọ́ bẹ́ẹ̀ wọn kò òkè mo ẹ wo màá kàn kó bàtà yẹn dání mi ní ìwọ wọn ti ti bá dé ọ̀dọ̀ bẹ́ẹ̀ tó láwọn rẹ mi ní ìwọ. àná ò jáde ọ̀dọ̀ ibi tó wọ kúrò mi tó wà yìí ṣé bàtà eléyìí máa dáná sun ni. Ah! designer mummy business class man mú wọ lọ fi ra bàtà yìí. síbẹ̀ tó o bá gbẹnu dákẹ́ bẹ́ẹ̀ màá sún ẹnu ẹ̀yẹ tí ìwọ ò bá jẹ́ ọmọkọ́mọ wàá kú wà lọ́ fi ra bàtà gbogbo báyìí nǹkan tó ń trend ní ìdádì. ẹ ọ máa trend sórí ìjókòó ẹ. gbọ́dọ̀ kí lè ní àti bàbá ẹ̀ ṣe fún ẹ tó fẹ́ jájú wa náà kí lára gbà ẹ tó fẹ́ jájú mi. ọ̀dà rẹ̀ fi mú lọ ọ̀pọ̀ sí lọ ọ̀hún fún mi ó wà. Ah, ọ̀la ọ̀rẹ́ ọkọ mi àgbékẹ́ àgbékẹ́ mo yẹ bàbá tilẹ̀kùn mọ́. ìbádọ́ náà kò ó tọ́lá rẹ̀ ọ̀la ọ̀rẹ́ kèké ọlọ́run owó ó ti yá ó yá kàdéré kàdúyú kàdúrẹ̀ ọlọ́run ọlọ́run ẹ ọlọ́run à àbíkẹ́. Àwọn olùpamọ́ ni. Àwọn olùpamọ́ ni. 我也是，大了。 agbára sà ẹ̀mí ọ̀run sọ fún mi wípé lónìí yìí gan-an ìránṣẹ́ olóbìnrin yìí ó ní májẹ̀mú kan láti sọ ẹkún sí inú ìdílé tí a wà yìí. thank you father. ṣùgbọ́n ọlọ́run mi ọba tí ń gbé inú ìmọ́lẹ̀ mọ òkùnkùn ó fi àṣírí rẹ̀ hàn kedere ohun tí mò ń sọ yìí ní agbára o ní agbára tó bẹ́ẹ̀ jẹ́ wípé tó bá fi ṣẹlẹ̀ ẹkún ayérayé ni fún ìdílé yìí ṣùgbọ́n ọlọ́run mi ó ti bá wa parí ogun náà ṣùgbọ́n ó kù nìbọn rò. a ní mo fẹ́ pé kí rọrùn wà á jọba nínú ilé yìí o wọ́n ti róye wípé rọrùn wà á ti o a ní mo fẹ́ pé kí rọrùn wà á jọba nínú ilé yìí o ẹ̀wá àmì ló bá ẹ pé kí rọrùn wà á jọba nínú ilé ìjọ ó ti róye wípé rọrùn wà àtijọ́ ọba ò ó padà fún wa màdàmádà ó ti dára ẹ máa yọ̀ ẹ máa jó ẹ máa yọ̀ ṣe ogun náà ti ṣẹ́ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run yọ yín o òòṣà òkè tí ò ní jẹ́ fojú sunkún ọmọ ọlọ́lá yín nù lásìkò tẹ́ sí i ṣé ẹ rí bó ti wà yìí èmèrè gidi ni bẹ́ẹ̀ ni ìmọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ mọ́ mọ̀ mọ́ ìwọ náà mọ̀ mi bọ́ọ̀lù èké bá sásọ ní pé àwọn àgbàlagbà náà ó sàn mọ́ ìwà sórí tí ẹ̀ka kalẹ̀ mọ̀ bọ́ọ̀ nílẹ̀ ibi àjọ ojú ọba ni bẹ́ẹ̀ ni ẹ wo òní yìí gangan gangan lọ́dá nínú ẹgbẹ́ wọn kó wọn fàyè lè wọ́n fẹ́ fi ra àwọn láàyè lójú tí màá lọ yí mi mú dẹ́rùn. bàbá ìkìlọ̀ lágbọ̀ọ́ wọ́n kì wá lọ pé kò gbọ́dọ̀ sí ọjọ́ mi lẹ́nu ìyẹn ló mú tí mo fi lọ ti ilẹ̀kùn mọ́nú lẹ́nu ó pariwo pariwo títí ìyàn dá lóhùn òun ni èèyàn kan ló wá ṣoore fún wa ló ta wá lólobó ẹ̀ yóò da afẹ́ ni ó ta yín lólobó bí ọba síbẹ̀ ní dáhùn ìka máa wí tó bá jẹ́ pé ẹ pẹ́ díẹ̀ sí kẹ́ ẹ tó gbé e débi ni elérú ọ̀básùngì bá ti gbé bùrù gàjà àmọ́ ń ta àṣekù bàbá kí la fẹ́ ṣe báyìí sí tí òfin ní tún lọ mú ọjọ́ míì pàtẹ bá ti kó wa yọ lu ilé ìtàn. ẹdùn hmm. èmi ló fi ń ṣe é èmi àdáfẹ́lù sọkùnrin gbẹgbẹlẹ kú orí omi ìtàkùn tí fọ́ni lágbẹ̀lẹ̀ mọ̀mọ́ ti ń sọ. ẹ rí irọ́ òkú ni wọ́n ń pa má dáadáa òkú kò ní kú kankan tí ó kú òní náà láàdé tí ó sì ń bá yín gbé tẹ́ padà jèrè rẹ̀ tí ó sọ ọmọ fún mo kọ́kọ́ fẹ́ jẹ́ ó di ọ̀la pé bóyá ń bọ̀ bá dọ̀la tára rẹ̀ bá balẹ̀ fún rírẹ̀ ẹ̀tọ́ rẹ̀ bí ó ti dákú àmọ́ bí n bá ní ó dọ̀la ó léwu eléyìí sì mi lókè lọ́hùn ó máa lọ bá lè fi mi lọ́hùn ẹ̀rọ yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ èmi ò wá ní kó tó ọ̀rọ̀ àgbọ́dọ̀ sọ ibi ìtajà sí là ó mọ. ọkùnkùn pa ó dájú ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ogo. ogo ìjọ mi mọ̀ fún ogo fún ogo ìjọ mi mọ̀. àkókò Jésù lẹ́yìn a ó sọ fún Ọlọ́run tá a bá rí ẹgbẹ́ burúkú kan èyí tí ìránṣẹ́ yìí wà ní sáà tí àkókò olúwa kó kí wọn níyà gbọ́dọ̀ olúwa yéésù olúwa yéésù tàbí mi náà olúwa lọ́rọ̀ àwọn sọ́kù agbátọ wa olúwa kí wọn níyà olúwa tó ọkà olúwa kó wọn níyà olúwa tó ọkà ìdàgbọ́ tó ní òkú wọn ní tàbí ìmọ́lẹ̀ oyè òkú oyè kẹrìbà kẹrìbà yéésù olúwa wa jésù wòlíì wòlíì ẹwà lẹ́yìn o mo rí nínú ẹgbẹ́ yẹn náà ọmọ yìí ti fẹ́ kú àmọ́ lórí púpọ̀ àwọn mẹ́mbàsì ẹ̀ wọn ò fẹ́ fi sílẹ̀ wọ́n ń fa ọwọ́ ẹ̀ wọ́n ń fa padà ìyá ẹwà nínú ẹ̀mí ọ ẹ má bàa gbàgbà tí ó mo rí àwọn ẹ̀mí burúkú ìwọ ń bínú lọ́wọ́ ẹ kórúkọ jésù irú àwọn ẹ̀mí dà Oh my God, woman! Oh my God, Woman, woman, I feel like woman. Oh God! woman. are women? Where woman. women? Where are woman. Where are women? woman. are women? Women! woman. ẹ á jèrè ẹ lágbára ẹdùn ẹ máa gbọ́ tá ti ń wúri ẹ máa sàmì ẹ ṣe mo ẹ máa gbọ́ rí wa tẹ ọdún Ọlọ́run bá mi fún yín ṣe délẹ o tọlá ọ̀rẹ́ ọkọ mi pẹ̀lẹ́. ẹnu rẹ sọ̀rọ̀ lójú ìyá o fẹnu rẹ sọ̀rọ̀ kò bá sọ ohun tí ó fẹ́ lójú ìyá lóde fẹnu rẹ sọ̀rọ̀ lójú ìyá o. wájú lé o ẹgbẹ́ kújẹ kẹ́ ẹ tó máa lọ ilé ẹ̀yìn kù lé o ẹgbẹ́ jàjẹ kẹ́ ẹ tó máa lọ ẹ wí fún wọn lọ́rùn o pélé ayé dùn ọ̀wá mọ́ o. kan gbé ká kan làṣà gbé tiẹ̀ ó dorí tó ẹ̀yin èmèrè ọ̀run o gbogbo ohun tí tọ́lọ́ bá yín jẹ tó bá yín mu òun ló gbé wá fún yín lónìí o ó lóun gbé gbogbo ohun tá ẹjọ́ múlẹ̀ ó lóun gbé gbogbo ohun tá ẹjọ́ fi múlẹ̀ ṣèṣì awo òun gbé wá o kẹ ẹ má jà òun láàmú mọ́ o. ní o àmì àmì àṣẹ. ẹ má jẹ́ kóun ò kú òun ò fẹ́ kú o ọjọ́ tóun dá òun yẹ ọjọ́ tóun dá òun yẹ ẹ̀yin tó láyé ẹ bá yẹ o ó kọ tí wọn ń pe ọ̀gẹ̀dẹ̀ ní ìjára ò ní kárọ̀ ọmọ nítorí ọ̀rẹ́ o ó fún yín lọ́gẹ̀dẹ̀ ó fún yín ní gúgúrú gbogbo ń tẹ́ ẹjọ́ jẹ nímúlẹ̀ pátápátá lódì wá lónìí o ó mẹ́kun méjì olúwere wá ọmẹja méjì abìwẹ̀gbàdà ó mú bìdí ẹ méjì abẹ̀dọ̀ lùkélùké ó ní kí wọ́n kó ogun ọlọ́run orí ẹyẹlé ìlú ẹyẹlé o ẹ jíṣẹ́ lọ́run ẹgbẹ́lé ayé dùn tó lọ́ọ̀rẹ́ ọ̀wá mọ́ o. ọtún bíi àbájífáfọ́ lálẹ́ di àbá ó sì ní àṣẹ ló fáfọ́ lálẹ́ di àṣẹ gbogbo tí mo bá wí lónìí ó dàṣẹ ó kọ èmi tó so wá pọ̀ yóò rí ìjàgbá méjì tí ò ṣètò ìjàgbá méjì láàmì ìgbẹ́ ọ ẹ̀rù kù láàlàlá ẹ̀rù. àṣẹ àmì àṣẹ mm-hmm. àmì o. àmì lè tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kọ́ mọ́ mọ̀nà bẹ̀ mọ́ tí ẹ̀ jẹ́ rì. àmì o. ìwà ni a tún ń pè. hello. ẹ tún mi ṣe. kí ló ṣe kí ló ṣe kí ló ṣe tún mi ṣe. kí ló ṣe. ah wọ́n ní tún mi ṣe dákú wọ́n ti gbé lọ hospital. ah mọ́kọ̀ ọmọ tí nǹkan kò ṣe ẹ jẹ́ máa lọ àdúrà wọ́n gbà ọlọ́wọ́ kọ àyọnu èlé nǹkan kò ní ṣe mọ́kọ̀. ó dà kò burú ẹ ṣe ẹ fọkàn balẹ̀ kò ní sí ìkọ̀kọ̀ ẹlẹ́rìí ọ̀wọ́n ṣe ti gbọ́ ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ ṣe ti gbọ́ nǹkan kò ní ṣe. kí ni eh, mo là ń lọ bó la tún bọ̀ báyìí ẹ́ ó dà ẹ́ tọ́lá rẹ o ó yá gbé e kalẹ̀ tó báyìí ti gbé e kalẹ̀ tán kọ́ wá yíjú padà sí mi ọ gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ gbé kalẹ̀. gbé kalẹ̀ yíjú padà sí mi. nílẹ̀ àṣà àgbákò wọn ni àwọn ìmọ̀ tí ń kọ́ ni sí yọ̀yọ́. ṣẹlẹ̀ kí ló tán ṣe báyìí. yóò tó máa ṣe lílé yìí. ẹ bó ṣe báyìí náà. ó sì sára ní sá ti ń balẹ̀. balẹ̀. ẹja ìyàwó pè mí o. ìjọba mi wá fáìlì méjì tó wà ní ọtí wà fún ọsọ fẹsọ. dọ́tọ̀ dọ́tọ̀ èyí náà kò tètè ti abẹ́yìn ni màmá lédè tí wọ́n fi wá láìpẹ́. tí wọn yẹn fi tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí ọkọ̀ ṣe sí. mo tọ́jú rẹ o wọ́n wẹ̀ ní ó wẹ̀. medication ẹ bá wẹ̀ nílé ẹ wẹ̀ títí tí tetanus fi wọnú ẹsẹ̀ yẹn débi ẹ̀mí ẹ̀. ẹ ẹ àwọn kí wá lè. ó kú díẹ̀ káàtó náà. mo sì ń náà mọ̀ pé ìyá wa dọ́kítọ̀. ẹ wá wò ó jà bá méjì tí ṣe tó. a máa kí ẹsẹ̀ yẹn. ìjàgbá méjì náà lọ. Ah! ọmọ yẹn mi o òbí sẹ́mi yàyà mi o. ó ti fi yàgbẹ́ mi. eléèrè ń bọ̀ ẹ fọmọ mi mọ́ra. yèyé nígbà tí mo rí i pé Bẹ́wàjí àti Tọ́lá ọ̀rẹ́ wọn ò ṣetán láti padà wá gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n ṣe torí ẹ̀ ni mo ṣe dá mi lójú láti gba ipò wọn sẹ́yìn lọ rí ìwọ gan-an ni adérọ́pò ẹ̀yìn ẹgbẹ́ igbákejì olórí ti dé. èrè iwájú ilé èrè ẹ̀yìnkùlé. èrè jèrè lọ. mọ́mí tún mi ṣe kí ló dé tẹ̀ ń wẹkún mu báyìí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín o ṣe rí ọmọ tó bá máa sinmi kò ní kú lójú ẹ̀mí ẹni ẹni tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ sí yín wípé kò dùn yín ẹni kò mú tiẹ̀ náà kò lù pa àbí ìpẹ́ kí la fẹ́ ṣífẹ́ tí kòkó pa àyẹ́ ẹ̀ jẹ ṣé ká ní kó ṣe tipa tiwa jẹ náà nìyẹn ẹ máa ní sùúrù gan ni o ṣe ti gbọ́. ebi káwọn fi fi kágun àwọn olè alára ká sọ̀rọ̀ fún ni ká gbàṣẹ́ bọ́ ni ìyọ́ mi ènìyàn èmi mo kàn sí ọ̀gbìn ìṣẹ́bọ̀ o má wí fún mi má wí fún mi o. ẹ wò mọ́ mi tún mi ṣe ẹ ní sùúrù ṣe gbọ́ ọmọ tó bá máa sin ni ò ní kú lójú ẹ̀mí ẹ ní ṣe ń gbọ́ mi ẹ ní sùúrù ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́. ṣé ọmọ mi a máa bá ń fọṣọ a máa lọ ọjà yóò ra nǹkan ọbẹ̀ wálé yóò sì ṣe bẹ̀ fún mi jọjí màmọ́ bíi àgọ́ bá ìfẹ́ bàbá. gẹ́gẹ́ bí a ṣe ń bẹ̀ tó wà omidan kí ni pàtàkì gan-an tẹ fi ń gba àwọn ìwé ìwòyí ní ìmọ̀ràn pé kí wọ́n má máa yí àwọn ọmọ padà láti dúdú sí pupa. ẹ ṣe àtọ́ ṣe lákọ̀ọ́kọ́ náà ọlọ́run ọba tó dá wa ó mọ nǹkan tó ṣe rẹ́gí lára oníkálukú òun ló dá dúdú òun náà ló dá pupa tabadẹ máa gbàdúrà ní ká má rògùn àti onídà àbí ẹni tó bá wá pàwọ ẹ̀dà láti dúdú sí pupa ẹjọ ṣé kò sí wàá tún ra ẹ̀dà báyìí ẹ ṣe yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ni pé ṣẹ́rí gbogbo àwọn nǹkan tó máa fi wá yí àwọ̀ yìí padà àwọn kan tẹ̀sí wá pọ̀ níta báyìí wọ́n láwọn ń po cream lóríṣiríṣi wọ́n á tún sọ pé ó natural ẹjọ́ kí ló lè natural jàwọ̀ tọ́lọ́hún fún wa látọ̀run lọ wọ́n wá jó kẹ́míkà mọ́ kẹ́míkà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi para láàárọ̀ àtàlẹ́ ìgbà tó bá wáyé aṣẹ́ rí gbogbo kókó ọwọ́ báyìí ìgúnpá gbogbo orókún kọ́lọ̀ yẹn á tún wá dá yàtọ̀ sí gbogbo ara tó kù ẹ máa wọ ara ẹnìkan ẹ máa máa róríṣiríṣi kọ́lọ̀ lẹ máa rí green lẹ máa rí red lẹ máa rí blue ọlọ́run máa wá jẹ́ ká rógun ìjàmbá ọkọ̀ táwọn ní emergency surgery ìyẹn iṣẹ́ abẹ lójijì àwo oníṣe ń rán mọ́ nígbà tó jẹ́ pé ìtọ́lọ́run fi bo ìtọ́wà ń sálẹ̀ wọ́n ti bó yẹn kúrò ṣẹ́rí àwọ̀ tá ń sọ̀rọ̀ yìí ó ní first layer àti second layer ó ní biology kọ́ wa pé ó ní epidermis àti dermis ṣẹ́rí èyí tó ń bó kúrò lókè yìí òun lẹ̀ epidermis tọ́lọ́hún fi bo dermis tó wà nísàlẹ̀ tẹ́ bá wo owó wa yìí dáadáa ẹ rí i pé ẹ lè rí color green vein ṣùgbọ́n tí wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní bú ara wọn yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí ní pupa ẹ rí i pé mo máa rí green vein lábẹ́ àti nísàlẹ̀ ìyẹn ni pé danger sign nìyẹn àwọ̀ yẹn ó máa ṣòro láti rán tábàárò ogun iṣẹ́ abẹ ọlọ́run ní jẹ́ ká ẹ tún wá wo future implication àrùn jẹjẹrẹ tó ní í ṣe pẹ̀lú àwọ̀ látàrí gbogbo àwọn chemical tí wọ́n lò sí skin wọn àrùn jẹjẹrẹ lọ́jọ́ iwájú ṣẹ̀rí tí ó bá ní physical implication spiritual implication ẹ̀ ń kọ́ ẹlòmíì ti wọ ẹgbẹ́kẹgbẹ́ ó ti gbẹ́gbára kágbára lórí ọ̀rọ̀ pé à ń po kírímù pa à ń fi para ẹ̀ náà ẹ jẹ́ ká kíyè o. àmọ́ ní òde tí a wà nísìn gbogbo àwọn ọ̀dọ́ wa yìí ni wọ́n rò pé tí àwọn ò bá tí ì pupa táwọn ti lo kírìmù yìí àwọn ò tí ì rẹwà. ṣẹ́rẹ́ wà tá à ń sọ̀rọ̀ ẹ̀ àti inú ọkàn ló ti wá èèyàn ńlá ti nígbàgbọ́ pé yálà mo sanra o mo tínrín o mo ga o mo kúrú o mo lómi lára ni àbí mi ò lómi lára mo rẹwà nítorí pé gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni ó ti yé yín ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé ẹ jẹ́ ká máa tọ́jú ara tá a bá ń tọ́jú ara tá a rìn tá a rìnrìn dọ̀tí tá a ń wẹ̀ nígbà tó bá yẹ kó máa sẹ́ni tí ò rẹwà kẹ́ ẹ wọ́n wá máa búyọ láti inú ni èyí tó ṣe kókó jù níbẹ̀ ni pé ìwà òun lẹwà ọmọlúwàbí ẹ jẹ́ ká tọ́jú ìwà wa àìmọye àwọn èèyàn tó dúdú tó rẹwà ẹ jẹ́ ká wá Gbanidarego tó ti win Miss World rí èèyàn dúdú la Gbanidarego ẹ jẹ́ ká wo Lupita Nyong'o one of the top models in the world lẹ́nìí òun náà èèyàn dúdú ni àìmọye èèyàn dúdú bẹ́ẹ̀ èmi fúnra mi alára mo dúdú àbí mi ò rẹwà àìmọye èèyàn dúdú tó rẹwà tó wà ní gbòòrò káàkiri tí wọ́n torí ti bẹ́ẹ̀ pàwọ́ wọn dà ẹ wá wò ó ẹjọ́ ṣẹ́ ti lóyìnbó kan tó lóun fẹ́ di dúdú ó lè wà ó àmì mi ò gbórí so nǹkan tẹ́mi ń tíra láti sọ fún wa ni pé kókó tó wà nídìí ẹ̀wà ni pé ìwà gangan ó ní ẹ̀wà ọmọ ènìyàn ẹ jẹ́ ká túngbà wá ṣe. ẹ̀yin ará mi nílé ó dá mi lójú pé ẹ ti gbọ́ gbogbo atótónu láti ẹnu tọ́lá ọ̀rẹ́ à èmi mọ̀ ń pé ìwọ tí o bá jókòó lálẹ́ tó o bá wo ètò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ti ṣàlàyé fún wa tí wọ́n ti gbà wá níyànjú ń pé àwọ̀ wa yìí ìwọ tí o bá dúdú gbá ń pé o dúdú ìwọ tí o bá pupa jẹ̀gbábẹ̀ a need láti máa wọ́n pé èmi náà mo fẹ́ pupa bí ọ̀rẹ́ mi mo fẹ́ ṣe so ẹ jẹ́ kí a gba gbogbo àwọn ìyànjú yìí tí wọ́n ti sọ fún wa á jẹ́ ṣe ìlú fún wa lọ́jọ́ ọ̀la omi lọ́tọ́ lọ́rẹ̀ẹ́ àdúgbò lọ́wọ́ yín pé a pè yín wa.